إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار أركبكم الله با عليكم كي الله با أنو الله با قبى النبي صلى الله عليه وآله وسلم أتوار علي النبي أتوى صحابة أتبقى أن كوكوانا تيانجي إلى النبي صلى الله عليه وآله وسلم pẹ̀lú mímá pẹ̀pẹ̀ sí ojú ọ̀nà yìí àti ma lo àwọn nǹkan tí a sallallahu alaihi wasallam tó gbúra fún wa kọlọ̀wà alẹ́gẹ́lá kọ́ máa yíò ẹnì kọ̀ọ̀kan wá náà lẹ́nu fi ọlọ́run a àtàwọn tí ó tún máa wá lẹ́yìn wa náà àtàwọn tí ó tún wá lẹ́yìn tiwọn náà títí di ọjọ́ a kí gbogbo ọmọ pẹ̀lú kíkí islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh bákanáà kíwa kú àsìkò ọdún ramadan kọlọ̀wà lè kí lákọ́ mọ́sálà ìgbà ní àìbáadà kọlọ̀wà mọ́sálà ìgbà ní ẹ̀sìn lọ́wọ́ ẹnìkọ̀kọ́wà gbogbo àwọn ìgbìyànjú wá síwájú ọlọ́run bá nínú ramadan min siyamin wa qiyamin wa tilawa ní ìgbàwẹ̀ fún ọlọ́wọ́n bá ní àbí ìdílé láti yaná fílà láti kírun fún ọlọ́wọ́n bá ní àbí ìka alkùrán láti fi súnmọ́ ọlọ́wọ́n bá ní àti gbogbo àwọn iṣẹ́ ilé tí a ṣe láti ti síwájú fún ọlọ́wọ́n bá ní oṣù ọlọ́mọbọ́ọ̀nì abẹ́lọ́wọ́n bá kọ́lọ́wọ́n bá kí ó gbàlọ́wẹ́ nǹkan kan wá kọ́lọ́wọ́n kan mọ́ra láàrin fún wa ọlá àbẹ́lọ́wọ́ bá alékẹ́lá eléyìí báyìí kọ́lọ́n kọ́mọ́ sáré ẹ̀jẹ́ púpọ̀ nínú ìgbésí ayé nìkọ̀ọ̀kan wa wa as'alullaha subhanahu wa ta'ala an yubarika fikum wa fina ajma'in wa an yarhamakum wa yarhamana ajma'in àdàbẹ́lọ́wọ́ bá kọ́lọ́n bá kó ọlá ìjọ kan sọ ọlọ́run bá òní ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú oṣù Shawwal ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú oṣù Shawwal tí í ṣe oṣù kẹwàá nínú oṣù àwa mùsùlùmí oṣù yìí rèé nínú àwọn tí a máa ń ti síwájú fún ọlọ́run bá nílẹ̀ òun náà ni mẹ́wàá àbí mẹ́fà nínú àwẹ̀ tí a náà rí sallallahu àwẹ̀ yìí lọ́lá púpọ̀ anábì ni man sọ́mà ramadan gbogbo ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ ramadan thumma atba'ahu bi sitti min shawwal lẹ́yìn náà tó wá fi mẹ́fà tó tún wá fi tẹ̀lé nínú oṣù shawwal kana kasiyami dahr kí a má lọ lára nítorí pé ní àsìkò táwà yìí ara wa ti bá àwẹ̀ ó bà sábà báyìí síwájú kó tó di pé ara ó tún lẹ ara ọba ìjọsán sábà kátìtì mú ilé bá ikú ń bẹ̀ káti síwájú fún ọlọ́run ọba káti síwájú fún alkiyama wa kọlọ̀ọba alékẹ́lá kọmọ́ṣàlá ìgbà àwọn oṣù tí a mà ní àwọn oṣù táwọn èèyàn ti ma náà ni àwọn oṣù táwọn fi ti hajji yìí àwọn larabawa ti ma kódà qabla bi'thati nabiyyi sallallahu alaihi wa síwájú ká tó bí anábì dìde gani wọ́n ti ma ilé yìí nínú mílà anábì darahim alaihi salatu salam wípé oṣù shawwali oṣù zulqa'ida àti oṣù zulhijja pàápàá jùlọ mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja yẹn oṣù hajji ni a kí a gbìyànjú láti ṣe ojú kòkòrò àwọn ìsúnmọ́lọ́wọ́ba àti ìsinlọ́wọ́ba tí ń bẹ̀ẹ́nú àwọn oṣù yìí kọ́lọ̀bà lè kẹ́kọ́ sí ọ̀rọ̀ fẹ́bí kọ̀kan wa Ibadallah tí a ò bá gbàgbé síwájú kí a tó sinmi fún oṣù Ramadan láti tó gbé iṣẹ́ kan tí ó tún ní agbára wọ̀ nínú oṣù Ramadan a sì ní fún àwọn al-muhadaratu al-usbu'iyya al-muhadaratu al-usbu'iyya al-halaqatu al-usbu'iyya ilé ìta ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ọ̀sẹ̀ ta ń ṣe tó máa ń wáyé ní ọjọ́ ahad báyìí láàrin aago àbọ̀ sí aago asúlé fún nígbàtí Ramadan tí ó dé láti tún wọlé fún iṣẹ́ inú Ramadan ilé tó tún fẹ́ tún lágbára díẹ̀ ju ilé tàṣí ń bá bọ̀ lọ àwa sáré ń pé insha Allah tí àwẹ̀ bá ti bọ́ sẹ́yìn a tún tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ náà ṣílé lọ́fà onínà ni ọjọ́ al-ahad alákọ̀ọ́kọ́ lẹ́yìn Ramadan ilé táwọn tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá lọ ilé ta ń gbéyàwó lọ ilé ta ń sàlàyé lọ òun náà ni a nawakibul islam nawakibul islam ilé tí sheikh muhammad bin abdul wahab allah yarhamu tí wọ́n kó jọ wọ́n kó àwọn nǹkan mẹ́wàá kan jọ ilé tó yẹ pé ó ń islam jẹ́ kìí mẹ́wàá yìí nìkan nígbàrí tíra yìí sheikh من أشد ما يكون خطرا ومن أكثر ما يكون وقوعا nínú àwọn ilé tó tóbi jù tí ó ní agbára jù ní nínú àwọn ilé tó dẹ̀ wọ́pọ̀ jù táwọn èèyàn máa ń kó sí jù lọ ní kìsíkí mẹ́wàá yìí nìkan ni tó bà ìsìláàmù jẹ́ wọ́n pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n min aṣaddi abẹ́lọ́ọ̀bà lè kẹ́lá kọ́lọ̀ kó sàmálẹ̀ sínú àgbóyẹ̀ nìkọ̀kan wa àwọn ló tíra durusun fi sharhi nawaqidil islam durusun fi sharhi nawaqidil islam durusun fi sharhi nawaqidil islam fi sheikh salih alfawzan hafizallahu ajánfàní àlàyé ṣéèkì yìí nínú àwọn mashayikhu súnnà ni nínú àwọn àgbàfà súnnà ni ni ṣéèkì bumbaz a ṣéèkì a Fawzan wọ́n bẹ láyé dìsìn tọ́nà bá kọba sọ wọn kọ́nà wà lè kẹ́lá kí ọ bá wà sẹ́wọn kò rí dáadáa so a fẹ́ kí ajánfàní yìí òun la fi ń gbé àgbéyẹ̀wò rẹ̀ nàmtí àbágbàgbé ibi tí a dúró sí òun náà ni pé àwọn èèyàn níbi ọ̀rọ̀ nípa in tó ń ba ìsìláàmù jẹ́ ọ̀nà mẹ́ta la lè pín wọn sí ọ̀nà mẹ́ta ni wọ́n والناس في هذه النواقض ثلاثة أقسام طرفان ووسط أولا nípa àgbọ́yé tó ń ba ìsìláàmù jẹ́ mẹ́ta ní wọ́n pín sí pọ̀rọ̀fání wọ̀wọ́sàkùn àwọn méjì tí wọ́n wà ní ẹgbẹ̀gbẹ́ àti ìjọ ẹlẹ́ẹ̀kẹta tó wà láàrin gbogbo tí kò sí nínú àwọn aláṣẹ kan wà ní pọ̀rọ̀fúnlùgbòlówù àwọn kan wà ní ẹgbẹ́ àṣejù àwọn kádẹ́wà ní tọ́rọfùl jafa àwọn ẹgbẹ́ alátètò wa dinullahi subhanahu wa ta'ala bainal ghali fihi wal jafi anhu sí ẹ̀sìn ọlọ́wọ́ bá dẹ̀ ní ó wà láàrin gbọ̀ngbọ̀n méjì ni kò sí pẹ̀lú àwọn aláṣẹ jùrẹ́ bẹ́ẹ̀ ni kò sí pẹ̀lú àwọn aláṣẹ ètò ó wà àárín gbogbo ẹ̀sìn ọlọ́wọ́ bá wà وكذلك جعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا الله عليك لا شواني جواني دوغون آه لما ساسيجو آه ساسيتو وسطية بين الإفراط والتفريط أولان دوغلان يا سيجو أتاسيتوني a ní ma fìsọ́dọ̀ àwọn aláṣejù ààrẹ ní ma fìsọ́dọ̀ àwọn aláṣetó so nípa ọ̀rọ̀ tó ba ìsìláàmù jẹ́ yìí náà rí mẹ́ta làwọn èèyàn pín sí àwọn aláṣejù àwọn aláṣetó àtàwọn tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì tí wọ́n dúó sí ibi tó yẹ kan wọ́n dúó sí tí wọ́n dúó dédé tí wọ́n fi sẹ́gbẹ̀ àṣejù tí wọ́n fi sẹ́gbẹ̀ àṣetó afẹ́lẹ́ báyìí a fi wa lékin tí a ṣe ń bá bọ̀ ni a ti sàlàyé àwọn at ọ̀nà ni alẹ́zina yughaluna fi takfir wal hukmi ala nasi bil kufr àwọn tán sàṣejù níbi máa pè ní kéfèrí àti máa ìṣèdájọ́ lórí àwọn èèyàn pẹ̀lú ìgbé wọn jáde kó nínú Islam pé wọ́n di kéfèrí àti sàlàyé wọn bẹ́ẹ̀ láti sàlàyé at-tarafu thani wa humul murji'a الذين يقولون الإيمان بالقلب ولم يدخلوا فيه العمل وبعضهم يقول لا يدخل فيه القول وإنما هو الإيمان بالقلب وأما العمل فلا يدخل àwọn tí wọ́n gbà yí pé ìmáni rẹ̀ in tó wà ní ọkà lásán ni iṣẹ́ táà ń ṣe pẹ̀lú ara òkú sínú ìmáni a jì sàlàyé àwọn yẹn náà at-tarafu thalith òun náà ni a ń gbìyànjú àti sàlàyé lọ tí a fi dúó síbẹ̀ at-tarafu thalith òun náà ni àwọn tó jẹ́ sí pé a wọ́n sàfẹ́ jù bẹ́ẹ̀ ni wọ́n sàfẹ́ tó àwọn ni ahlu sunnati wal jama'a àwọn ni wọ́n jẹ́ oní súnnà tí wọ́n dẹ̀ ń tẹ̀lé ìlànà àwọn jama'a àwọn sahaba tó dí mọ́sọ̀ pé aljama'a òun náà ni ma wafaqa al-haqq walau gbogbo tó bá ti bá òdodo mu kódà kó jẹ́ pé wọ́n nìkan lọ wà lórí ẹ̀ fa anta jama'a wọ́n ni jama'a yẹ torípò wọ́n ló ń rìn lórí ìlànà jama'a ti sọ̀hábà èyí na ń pè ní ahli sunnati wal jama'a àwọn wọ̀nyí rèé àárín gbogbo wọn láàrin mazhabu méjèèjì tàbí sọ sáájú àwọn aláṣejù àtàwọn aláṣètò àárín wọn wà mazhabul murji'a wa mazhabul khawarij wọ́n wà láàrin gbogbo ìlànà àwọn al-murji'a àtàwọn al-khawarij àrin gbogbo wọn wọ́n wà mọ́rin ti sàlàyé ìtumọ̀ wasatiyya wọn àti sàlàyé ẹ̀sájú àkàngbìyànjú àti tún ṣe àwọn àwọn kàkà ويجمعون بين النصوص eléyìí táwọn máa ń ṣe òní pé gbogbo àwọn ẹ̀rí tó wá lórí ọ̀rọ̀ ìpèyàn ní kèfèrí àbí lórí ọ̀rọ̀ àwọn ìṣèlérí ìyà fún àwọn èèyàn lórí àwọn iṣẹ́ kan tó bá ṣe àtàwọn àdìsọ́ kankan wọ́n kó gbogbo àwọn ẹ̀rí ìjọ wọ́n lò lápapọ̀ fayajma'una bayna an-nusus wọ́n ní mú apá kan ẹ̀rí kan fi apá kejì ويقولون إن الكفر في القرآن والسنة ينقسمان إلى قسمين àwọn ma sọ wípé kúfùrù iṣẹ́ kèfèrí tó wá nínú al-Qur'an àti nínú súnnà àti nínú hadithu Ànábì sallallahu alaihi wasallam ọ̀nà méjì ló pín sí kéde gbogbo àti ẹbá ti rí kúfùrù nínú hadithu àti nínú al-Qur'an náà lẹ́sọ wípé ní ẹti di kèfèrí tó gbé jáde kó ní Islam ẹ́ gbólóhùn tí wọ́n ni pé kúfùrù tó wá nínú al-Qur'an àti nínú hadith nínú súnnà yanqasimani ila qismayn kúfùrùn akbarun wa kúfùrùn asghar kúfùrù tó tóbi tó gbìyàn jáde kó ní islam ẹ̀rí nínú al-Qur'an àti nínú súnnà bẹ́ẹ̀ sì lẹ́rí kúfùrù kékeré tó ẹgbẹ́ wọ́n pè ní kúfùrù tó tọ́ ṣùgbọ́n kò bẹ́ẹ̀ ni ẹbọ ńláńlá àti ẹbọ kékeré ẹ̀rì wàdùnúbù lẹ́tì ìdúnà ṣírkì láyẹk fún sọ̀hìbùha àwọn ẹ̀ṣẹ̀ tí ó wá tó ẹbọ rí láyẹk fún sọ̀hìbùha ẹni tí ó bá ń ṣerú àwọn ẹ̀ṣẹ̀ yìí lè di kèfèrí láyéláyé wàdùnúbù ẹbọ ńláńlá rẹ̀ ẹbọ tó tóbi àti kúfùrù tó tóbi yukhrijani minal millah wọ́n máa gbìyàn jáde kó ní islam ashirkul akbar ashirkul akbar wal kufrul akbar yukhrijani minal millah àwọn méjèèjì ló máa gbìyàn jáde kó nínú ojú ọ̀nà islam washirkul asghar wal kufrul asghar la yukhrijani minal ẹbọ kékeré rẹ̀ àti kúfùrù kékeré kò kí ń gbìyàn jáde kúrò nínú ìlànà Islam khilafan lil khawarij yàtọ̀ sí àwọn khawarij níta bí yàtọ̀ sí àwọn khawarij rẹ̀ eléyìí báyìí alùsúnnà fi yàtọ̀ sí àwọn khawarij ni walakinnahuma yunqisani al-iman ṣùgbọ́n wọ́n máa ń dí ìmáni kù khilafan lil murji'a àtúnyàtọ̀ sáwọn murji'a níbi abala iná àwágbà yí pé ẹbọ kékeré àti kúfùrù kékeré ò lè gbé àjáde kó ní Islam àfihàn pàtà sáwọn ta ní o àwọn al-Khawarij a ti gbà yí pé méjèèjì a máa dín má ní kù àfihàn sáwọn kí ni o al kódà kọ̀ bá àgbà yí pé kúfùrù kékeré ò gbẹ̀yìn jáde kóòrò islam ṣùgbọ́n ṣíríkù kékeré ń tiẹ̀ àti ṣíríkù ńláńlá méjèèjì nǹkan kan náà ló gbẹ̀yìn jáde kóòrò islam kọ̀ọ̀rìjìnì eléyìí báyìí ni Muhammad bin Ali Jabata tó ń pèpè sí wallahi billahi al-azim Muhammad bin Ali Jabata hada Allah wa rasulaha kọlọ̀ bá kó bá kọ̀ọ̀nà má kọlọ̀ kó tún ṣe mawukifa wallahi àkídà wọn khawarij ni tí Muhammad bin Ali Jabata tí kò bá ní nǹkan kan mí máláyé nínú aburú tó kó sí ju eléyìí lọ fahuwa khariji ká má sọ orí ti sí àwọn àṣejù ńláńlá àti ìpinnu ní kéfèrí tó wà lọ́dọ̀ ọkùnrin asọ nínú ìhádá Allah tọ́lọ̀bá kó bá fọ̀nà wallahi Sheikhul Islam Ibn Taymiyyah sọ bẹ́ẹ̀ tẹ́yìn bá lọ́wọ́ nínú Majmu' al-Fatawa ibi tó ń ṣe ìṣàrọ̀ sí òun àlàfà yìí náà ló ń ṣe tọ́ka sí pé nínú Majmu' al-Fatawa ìgbàtí Sheikhul Islam Ibn Taymiyyah ń sọ̀rọ̀ nípa inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha gbẹ́dájájú Ọlọ́run bá lè tẹ́lẹ̀ òní foríjì gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run bá tó sì kú lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tí ò bá ṣẹbọ Ọlọ́run bó forí ẹ̀jìyàn Ibn Taymiyyah wá sọ wípé ẹbọ kékeré náà wà nínú àyà yìí ó wà nínú ẹ̀mọ́mù shirk tó wà nínú àyà yìí nítorí wípé àyà yìí rí inna Allaha la yaghfiru an yushraka bihi ọ̀pọ̀lọpọ̀ náà àwọn olùmọ̀ sọ wípé àyà yìí rí gbólóhùn ọ̀nà tó gbà wá gbogbo ẹbọ ló kó sínú torí pé an yushraka bihi à ń tọ́wà ń bẹ̀yẹn iṣẹ́ ọ̀nà mọ̀lẹ́ṣẹ̀ so nítorí ẹ̀rẹ́ ó kó ẹbọ kékeré náà sínú jàbàtà ní nítorí ẹ̀rẹ́ a jẹ́ pé ìdájọ́ kankan náà náà fẹ́ jẹbọ kékeré àtẹbọ ńlá a ní àyímọ́ kéwú ó ń dà ọ́ láàmú gidigan ìdájọ́ kankan náà ní níbi pọ́lọ́ ọba ò ní Islam nǹkan tí Ibn Taymiyyah sọ nìyẹn ló fi ẹgbẹ́ nínú mẹ̀sìmọ́lì fàtàwà yẹn náà tẹ́bà lọ wọnú ẹ̀ náà ìgbà tí Ibn Taymiyyah sọ̀rọ̀ nípa àdájọ́ ẹbọ kékeré àti fàhúwà lẹ́dí yóò kọrí jù mílẹ̀ mílà òun ni ma ń gbìyàn jáde kó ní islam ṣùgbọ́n bọ̀ kékeré kò gbìyàn jáde kó ní islam lẹ́lẹ́ ògbọ́ kéwúyé ni farabalẹ̀ ni onínà àwọn tẹ́sù sọ bẹ́ẹ̀ oní Sheikh Ibn Uthaymeen rahimahullahu ta'ala nínú al-Qawl al-Mufid tí wọ́n fi tawhid القول المفيد على شرح كتاب التوحيد ونما صباح تبا لو نو تيرا ينا يجي nínú tírà yẹn ọ̀pọ̀lọpọ̀ àyè ni sheikh fi rìn lẹ̀ wípé ẹbọ kékeré ògbìn jáde kó ní islam bẹ̀ sheikh náà wà náà wọn tágbà wípé áyà yìí rèé ó kó ẹbọ ńláńlá àti ẹbọ kékeré sínú níbi ìdájọ́ pé ọlọ́run ní forí ẹ̀jìyàn pé lizaman ẹni tó bá sí ẹbọ kékeré yóò jìyà lọ́jọ́ gbé làkìyàmà torípọ̀ wà nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ògbìn jáde kó ní islam táwọn apáta alùsùn náà gbà pé ẹni tó bá ṣe kò sọ́gbọ̀n yóò jíyà lọ́jọ́ gbéra sí yàmà ṣùgbọ́n kọ̀ọ̀kan ní ṣe gbére nínú ìyá ẹni kò ní ṣe gbére nínú náyọ̀ padà jáde nínú ẹ̀lẹ́bọ̀ kékeré wà afá yóò gbólé yé ẹjọ́ tí ọlọ́run bá dákọjá sọ afá àwọn wáṣítà mọ̀ gbọ́ kí nǹkan lè kankankan kọ́ ló túmọ̀ sí pòdòdó rí tẹ́yìn bá fẹ́ lè ẹ jẹ́ ká lè níbi tí ọlọ́run bá tànábì ọba fún wọn má tí ò bá lè ẹjẹ́ àdẹ̀ ń bẹ̀ orí báyìí nìsìn eléyìí ni àfi ní jẹ́ alátejù bákanáà rí ibi tí ọlọ́run bá tànẹ́bì bá ti lè kálẹ̀ láàfi ní jẹ́ ètò orí báyìí nìsìn méjèèjì ewu ni méjèèjì dẹ̀ ní àwọn èèyàn ń pèpè sí láwùjọ wa igan ẹnu wọ́n sì dùn wọ́n sì máa bá jẹ́ ń bá wọn yẹn sọ̀rọ̀ kódà ó pọ̀ nínú àwọn tó ń sí méjèèjì àwọn tí ma ń bẹ lára wọn tí wọ́n lè fi dá àgbákò lẹ̀ fáwọn èèyàn wọn ló fi jẹ́ sí pé a máa ń gbìyànjú àti sọ àwọn èèyàn lára kọlọ̀wọ̀n bà lè kẹ́lá kọ́lá kó sànú wa kọlọ̀wọ̀n bà lè kẹ́lá fi umu ẹni wá dúró náà sheikh sọ wípé rahimahullahu ta'ala والكفر الأكبر يخرجان من الملة والشرك الأصغر والكفر الأكبر أصغر لا يخرجان من الملة خلافا للخوارج méjèèjì yóò lè gbé ẹ̀jáde kó ní islam ẹbọ kékeré àti kúhùrù kékeré láfíyàtọ̀ sáwọn kọwàrí walakinnahuma yunqisani al-iman khilafan lil-murji'a ṣùgbọ́n ma ń dín imá ní kù láfíyàtọ̀ sáwọn murji'a àwọn murji'a gbáyé pé la yadurru ma'a al-imani dhanbun

ìmà kí ẹ jẹ́ múmìnì wàyí ìmà kí ẹ má jẹ́ múmìnì má láíláyé ni àwọn pé múmìnì kan tí má nìrẹ̀ dínkù kò sí jẹ́ bẹ̀rẹ̀ àwọn kọwàrí ìmà an takuna múmìnan kamilan iman wa ìmà an takuna kafiran amma an takuna múmìnan naqisan iman mustahil inú kó jẹ́ múmìnì tí má nìrẹ̀ pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ tàbí kọ ọmọ jẹ́ múmìnì rárá àmọ́kọ jẹ́ múmìnì tí máa ní ẹjẹ́ kú yẹ kò pọ́ sí lọ́dọ̀ àwọn kọwárì àtàwọn Mu'tazila ọ̀dá mùrjíà náà àwọn náà gbà wípé ìmánì rẹ̀ 100% ni kò sí tó lè ṣe ní ẹ̀tẹ̀ tó lè àfẹ́kẹ̀ láyéláyé kò sí nǹkan tó lè ṣe pẹ̀lá ìrìsì ìmá kó ní ìmá kọ ọmọ ní rárá ni tọ́ bá ní kò lè dínkù tọ́ bá ní òní ní rárá ni lọ́dọ̀ apá kan nínú àwọn mùrjíà tó ká àmùrùjí àná pín sí méjì mú yá mo ti sàlàyé lé náà fún wa fahum fi tarafi naqid ahlus sunnah wal jama'a wọ́n wà ní àárín gbogbo tí wọ́n yapa sí àwọn méjèèjì tá wí wa ahlus sunnah wal jama'a walillahi alhamd wasatun àwọn méjèèjì tá kàyí alásẹjù àtàlásẹ̀tò fi tọ́rọfẹ́ ìnàkírùn wọ́n wà ní ẹgbẹ́ méjèèjì tí wọ́n yapa síra wọn ni wọ́n jọra wọn rárá wọ́n yapa síra wọn alùsúnnà tó jama'a rí adúpẹ́ fọ́lọ́run àárín gbogbo àwọn wà jam'u bayna nususil wa'idi wa nususil wa'di wọ́n kójọ papọ̀ wọ́n ti lò papọ̀ wọ́n fi kánlẹ̀ kán mú kan wọ́n rólé apá kan dápa sí àwọn nùsùsù wáyìn àwọn ẹ̀rí tó ń tè lérí ìyà fún gbogbo àwọn tó bá yapa Ọlọ́run bá wọ́n lò wà nùsùsù wáàdì àwọn ẹ̀rí tó ń tè lérí tó ń ṣe àdéhùn ìkẹ́ fún àwọn tó bá tẹ̀lé tọ́lọ́run bá méjèèjì ni wọ́n lórí ẹni tó bá ń ṣe Ọlọ́run Ọba tó bá ń yapa àṣẹ Ọlọ́run Ọba ìmá bẹ̀rù pé yóò wọ̀ná wọ́rọ̀jà àti ìmá nínà kàí pé tí ò bá ṣẹbọ yóò padà jáde kúrò náà yóò wọ̀ná àlìjánà bákan náà rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe dáadáa à ń nínà kàí pọ́lọ̀ bàlẹ̀ kí sínú àlìjánà rọ̀já wù méjì níbẹ̀ àmá ní rọ̀já àfẹ́ni tí ó bá kó sí tó bá ìsìláàmù rẹ̀ jẹ́ wípé tó bá ti yẹ̀ wọ́ná a ní rọ̀já ò pé yóò wà àlìjánà padà a ti ní rọ̀já ò kó lè má wọ́ná gẹ́gẹ́ tọ́nà bàlẹ̀ gẹ́gẹ́ lábàbà nù pẹ̀lú àdì pẹ̀lú fọ́ọ̀kù pẹ̀lú ọlá rẹ̀ ó lè má wọ̀ná rọ̀jáwù àdẹ̀má ní rọ̀jáwù tó gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ń tọ́yẹ kó ṣe ń lé ayé yóò wà ìjẹ́nà lọ́dọ̀ Ọlọ́run bá rọ̀jáwù náà ni falam ya'khudhu ar-raja'a faqat wọn mú ìmá ní ìrankan lásán pé a ànínàkà pé gbogbo ìyàn wọ́n jẹ́ pàwọn murji'a ibi rọ̀jáwù làwọn mú ya ìkẹ́ Ọlọ́run bá pọ̀

kọ́lọ̀wà lè jẹ́lá kí yóò sì máa tún àwọn èèyàn ṣe àtàwà náà àwọn mọ̀rjíà in táwọn gbámú ni rọ̀já pé àà ah, ah, tàbáníká wo ní sí àwọn ẹ̀rí tó wá ọlọ́run lè kẹlá so a ń rẹ̀kà ìkẹ́hùn pé yóò lè gbogbo èèyàn bá wọ́n mọ́ rọ̀já wọ́n fi kọ́ òfúlẹ̀ pé ah, tí ń tó jẹ́ ìrí tí ń dẹ́rù bá ní kí ló ní tẹ́ẹ̀ tí wòye sáwọn ìlú ìrìnà pé a ń páyàyà lórí àwọn tó bá ṣe báyìí wọ́n mú àwọn nùsùsù kan tí yé sí nùsùsù wáàdì tọ́lọ̀bá ti ń ṣe àdéhùn ìkẹ́ wọ́n fi nùsùsù wáyìn kàmá àfọ̀dátúhú alkọ̀wárì alùsúnlẹ̀ ò ní mú ìbẹ̀rù lásán náà ẹgẹ́ bá wọn kọ̀wárì ṣe mú wọn ní mú ìran kan lásán ẹgẹ́ bá wọn mùrùjíà ṣe mú bẹ́ẹ̀ ni wọn sì ní mú ìbẹ̀rù lásán bá wọn kọ̀wárì ṣe mú kí làwọn ṣe wọ́n mú ìbẹ̀rù àti raka wọ́n kó gbogbo ẹ̀rí yẹn papọ̀ wọ́n dẹ̀ lo gbogbo ẹ̀ jama'u bayna nusus al-wa'id wal-wa'd àwọn ẹ̀rí tó fi ń ṣe lérí ìyà fáwọn èèyàn wọn mú wọn lò látara báyìí wọ́n ní kọ́wù lórí gbogbo àwọn tó bá kó sírò àwọn àgbàtọ́lọ̀ bá ń ṣe lérí ìyà lórí wal àwọn ẹ̀rí tó ń ṣe lérí tó ń ṣe wọ́n fi rọ̀jáwù kámọ́ rọ̀jáwù lásán nìkan wọ́n fi yàtọ̀ sáwọn mọ̀rjíà kámọ́ kọ́ọ̀fù lásán wọ́n fi yàtọ̀ sáwọn khawarij faman abada allaha bil khawfi faqat fahuwa khariji gbogbo ẹnikẹ́ni tí bá ń sin lọ́wọ́ bá pẹ̀lú ìpayà lásán pẹ̀lú ìpayà lásán tí kò sí rọ̀jáwù ń bẹ khariji ni waman abada allaha dẹ̀ ń sin bá pẹ̀lú ìran lásán murji'un wa man 'abada Allaha bil hubbi faqat fahuwa sufi ẹni tí bá wá ń sin náà bá pẹ̀lú ìfẹ́ lásán sufi ìfẹ́ lásán lédè mi ń sin náà la na'budu Allaha khawfan min 'adhabihi wala tama'an min jannatihi فإن, فإن علم الله أننا نعبده خوفا من, من, من ناره فل فنسأله أن يحرقنا فيها وإن علم الله سبحانه وتعالى أن أنا نعبده طمعا, طمعا من جنته فليحرم فليحرمنا من الدخول فيها أوسوك لمن سواهم àwọn òsìn náà máa tó pà ń páyà ọlọ́run bá o àpáyà yọ ọlọ́run bá rárá kódà àti ọ̀nà kàlìjẹ́ kódà tí wọ́n ọlọ́run bá bá máa nípa ń sìn ọ́ nítorí pa ń páyà ìyá ọlọ́run bá ní dákùn mọ́sá ìjẹ́ká wọnú ìyàwó fi wá wọnú ìyàwó àwọn ní ṣúfí náà sọ bá mi kọ́ tí wọ́n lọ́wọ́ bá sì rí inú ẹ̀mí mi kó orú yẹ pé àlìjẹ́nà ni mo wá dákùn sí àlìjẹ́nà lè wọ̀ fún mi ọ̀rọ̀ Rabi'a àdàwíyà ni ẹ fa ahrikni fiha Rọ́bíà Àdàwíyà ní ìrẹ́ ọlọ́run bá ọmọ Filastin ni o, ọmọ Filastin, tàbí pè ní Palestine yẹn, ọmọ bẹ̀ ní Rọ́bíà Àdàwíyà. Ó ní ìrẹ́ ọlọ́run bá tọ́ bá jẹ́ pé mò ń sìn ọ́, tó orí ilẹ̀ mi pé mò ń sìn ọ́ nítorí pé mò ń bẹ̀rù ya mẹ́rin ọlọ́run ni, ọlọ́run mẹ́ta sí náà yẹn jú mi, mẹ́ta sí ní sínú náà jẹ́ gbẹ̀rẹ̀ kìyàmà. Tó ọlọ́run, àbíkọ́ àwọn sẹ́lọ́n bá tó pa àwọn àlìjẹ́nà ó ti tako ìṣìláàsù pa ń sẹ́lọ́n nítorí tọ́lọ́run bá nìkan àjẹ́pà ti ń sẹ́lọ́n torí ìkan mẹ́nu ẹ̀wẹ̀ ìṣìláàsù lọ́dọ̀ Súfí kí ló dáwà bí tọ́lọ́run bá nítorí pa nífẹ̀ẹ́ Ọlọ́run ṣubú lásán à ń sẹ́lọ́n bá nítorí ṣubú gbogbo ẹnikẹ́ni tí bá ń sẹ́lọ́n bá nítorí ṣubú lásán ọwọ́ Súfí Súfí ni ومن عبد الله بالخوف والرجاء والحب والرغبة والرهبة gbogbo ẹnikẹ́ tí bá ń sin lọ́wọ́n bá pẹ̀lú bẹ̀rù ìyá ọlọ́wọ́n bá níbi ń sin lọ́wọ́ kílótò fi ń sin lọ́wọ́n torí pé tọ́lọ́wọ́n bá wọ́n mọ̀ ń bẹ̀rù pé tí ń bá sin lọ́wọ́n fi àjẹ́ mi kílótò fi ń sin lọ́wọ́n bá mò ń sin lọ́wọ́n bá torí pé mo rẹ̀ pé tí ń bá sin lọ́wọ́n bó kẹ́ kílótò fi ń sin lọ́wọ́n bá mò ń sin lọ́wọ́n bá nítorí pé mo nífẹ̀ẹ́ ọlọ́wọ́n bá náà ni fọwọ́ muwahidun sunniyun ẹni tó wà lórí tawhid tó jẹ́ sunni lélé ìbáyọ ma jẹ́ fahadha wa tafsilu fi hadhihi al-mas'alati al-azima sheikh ni eléyìí ni ìfọ́síwẹ́wẹ́ àlàyé lórí mas'ala tó tóbi ìfọ́síwẹ́wẹ́ àlàyé àwọn ẹ̀rí tó ń sọ fún wa nípa ìpayàyà ọlọ́run ba àti ìrànkàkẹ́ ọlọ́run ba láha ahmiyatun kubra ó ní ahmiya tó tóbi púpọ̀ ó ní pàtàkì ó pàtàkì ní pàtàkì tó tóbi púpọ̀ hatta yakuna al-insanu أي حتى حتى لا يكون من الخوارج شوف نوع نوع خوارج ولا يكون من المرج مع المرجئة ولا يكون مع الخوارج ولا يكون مع المرجئة تكو ني في نوع كلا خوارج يعني في نوع كلا مرجئة وإنما يكون مع أهل السنة والجماعة والجماعة الذين جمعوا بين النصوص عملا بقوله تعالى tí ó fi wà pẹ̀lú àwọn ahli sunnati wal jama'a àwọn tó yẹ kún wọ́n kó gbogbo àwọn ẹ̀rí Ọlọ́run ba àwọn nùsùsù tán kó gbogbo ẹjọ́ papọ̀ tí wọ́n dẹ̀ ń lo gbogbo ẹ̀ lápapọ̀ ní ìsísẹ́ tó gbóló Ọlọ́run ba tó sọ wípé huwa alladhi anzala alayka alkitab ìwọ̀n Ọlọ́run ba lọba tó sọ tírà kalẹ̀ fún rí annabi sallallahu alaihi wa sallam èmi tọ́lọ̀ọba àríkẹ́lá ṣe ìṣkámù ẹ̀ tọ́lọ̀ọba àríkẹ́lá sàlàyé ẹ̀ nífọ̀síwẹ́ tó yíyékéyéké bẹ́ẹ̀bẹ́ hunna umul kitab àwọn ayà tó bá jẹ́ muhkamatu yìí àwọn umul kitab àwọn gani ya tira wa ó dẹ̀ ń bẹ nínú ẹ̀ náà àwọn quran fàámàlẹ̀bí na fi kùlúbihim zayyid ẹ̀rá wọn tí gúrí kú ò níbi òdúdó bẹ nínú ẹ̀mí wọn kọlọ̀kọ́mọ́ sí wábẹ̀ fàámàlẹ̀bí na fi kùlúbihim zayyidun ọ̀yẹ́tọ̀bìrún ma tashabaha min ilé táwọn máa tẹ̀lé àwọn ẹ̀rí ń ìrújú àwọn ọmọ jàbátánù Naam? Naam? Ó wà ìfẹ̀síra wà. وأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه àwọn tí ìgúnrí kúrò níbi òdodo ìgúnrí kúrò níbi ma náà bẹ̀lẹ́mí wọn yẹ tí wọ́n ma tẹ̀lé lélé tó bá rújú náà al-Qur'an ìbẹ̀tẹ̀ rọ́ alfitna wọ́n yóò fi dá fitna lẹ́ fáwọn èèyàn ni

yaquluna amanna bihi in táwọn máa ń sọ ní pé a nígbàgbọ́ sí kullu min indi rabbina àtẹ́lẹ̀ ìtọ́lọ́wọ́ bá sàlàyé ní fọ́síwẹ́ tó yé wa yẹn àtẹ́lẹ̀ ìtọ́lọ́wọ́ àlékẹ́lá jẹ́ kí ó rújú yẹn gbogbo ẹ̀ látọ̀dọ́lọ́wọ́ bá ló ti wá a nígbàgbọ́ páyà Kùránì ní gbogbo ẹ̀ a nígbàgbọ́ sí kullu min indi rabbina wa ma yadhakkaru illa ulul albabi ọlọ́run bá ní kò sẹ́ni tí ó máa rántí ọlọ́run bá tí kè bá sàwọn torí wọ́n pé wọ́n gbẹ́sìn ọlọ́run bá yí ilé ìwà nínú suratu Ali Imran ayẹ̀ ẹlẹ́keje Sheikh ni alladhina fi qulubihim zayg àwọn tí ìgórí bẹ́ńdẹ̀ ní wọn minhumul khawarij nínú wọn làwọn khawarij wà fi qulubihim zayg ìgórí kò lójú ọ̀nà ahlus sunnah wal jama'a الخوارج أخذوا بالمتشابه والمرجئة أخذوا بالمتشابه àwọn kọwàrí ìrújú làwọn gbámú àwọn mọ̀rìdíà ìrújú làwọn náà gbámú wà láàmì ọrúdù almutashabiha ila almuhkam àwọn ilé tó rújú yẹn wọ́n dá padà sí ilé tó clear wọn a máa dá àwọn ilé tó rújú wọn tó rú wọn lójú ẹ wọn a máa dá padà sí ilé tó clear tọ́lọ̀n ti sàlàyé ẹ̀ fún wọn bíta ti kó sí wàhálà nìyẹn lè ánà al nítorí pé al-Qur'an yufassiru ba'duhu ba'dan kí ẹ̀bára wọn alùsúnnà tí wọ́n rẹ̀sẹ̀ wàlẹ̀ nínú ma àwọn ni arọ̀sìkúnà fílẹ̀ẹ̀l fa'akọ̀zù bil amrayi àwọn gbá méjèèjì mú wa amma alladhina wa ma ya'lamu ta'wilahu illa Allah warrasikhuna fil ilm yaquluna أخذوا بالأمرين عليكم السلام أخذوا بالأمرين مجيجي نقبامو ردوا المتشابهة إلى المحكم إليه تورجيه ودع قرأت لي تكليا وفسروا المتشابهة بالمحكم ودع توليه تورو ولجو وتوقع المحكم وجيك أبوي فاهتدوا إلى الحق وأمانا لسيدي ولدو òun ni gbọ́lọ́nà tó gbọ́ rasikhuna fil ilmi yaquluna amanna bihi kullu min indi rabbina almuhkamu walmutashabih sunana ba le gara gbale mun bai wa kalamu allahi la yatanaqadu wa kalamu allahi la yatanaqadu ọ̀rọ̀ bó kin ta kura wọn láyé láyé bó kin ta kura wọn tó yẹ kí hakimu lọ́wọ́ bá ẹ̀mẹ̀ pípọ̀rọ̀ máa takora wọn ìròyìn ẹni tí òfin ti hakimu ní balit omogo èèyàn lọ́rọ̀ ẹ̀mọ́ takora wọn ọlọ́wọ́ bá rí hakimu ní ọba ọ̀jọ̀gbọ́n ni báwo lọ́rọ̀ rẹ̀ ó ti máa takora wọn sọ́rọ̀ ọmọ bẹ́ẹ̀ láyéláyé wa kalamu rasulillahi wa kalamu rasulillahi sallallahu alaihi wasallam la yatanaqadu وكلام رسول الله صلى الله عليه وسلم لا يتناقض فجمع بين هذا وهذا أما بسنة باقوا إليه باقوا فلو إليه ولو مجيجي باقوا وفسروا هذا بهذا وفي إليه وفي تتعون وفي آية كما في تتعون إليك وما في حديثنا تتعون آية أنباني وقيدوا هذا بهذا وفي إليه وفي دي إليه وفي كما في دي كان هذه طريقة الراسخين في العلم إليني لأن أعوانتي وجاولوا أولو رسا ولننما وأما أهل الضلال فهم يقولون بطرف بطرف وهو المتشابه أما وانتي وجا أليا نوري أكبرك لأوان صو أكبرك نسيمو أولا أليا المتشابه إلي تورجو لأوان بامو بويا إلي تورجو تأوان صواري àbẹ́lẹ̀ tó rújú táwọn ọmọ òjí àná gbámú ilé tó rújú láàmẹ́ ìdígbámú lọ́lọ́tọ̀ọ̀tọ̀ náà gbàgbámú dé falmutashabihu min ayatil wa'id àwọn ilé tó rújú nínú àwọn àyà tí ọlọ́run bá lẹ́gá sí ń tèlé rí ìyà akọ̀dà bí i kọwàrí àwọn kọwàrí gbá yẹn mú yàtẹ́ bá ní kẹwẹ̀ rí ọlọ́run bá al-aslu fi nar alkhulud in gbọ́ kọ́ídà yẹn láyé àfi lọ́dọ̀ jàbàtá ẹ̀ lè kéwú kan kọ́ídà yẹn láyé al'aslufin náà alkhulud in bolo jiri kọ́ídà tún jàbàtíyà tún kọ̀rìjíyà ni kọ́ídà jàbàtá kọ́ídà wọn kọ̀wárìjì ni àwọn kan mú kí ni wọ́n mú wa'id lásán kullu bid'atin dalalah wa kullu dalalatin fi nar ẹ̀rí nìyẹn tí gbogbo bídá fi jẹ́ kúfúrú ìgbọ́rí láyé wàláyé mọ̀kànlá bàbúrà kò sáàbà súnnà kan tó sọrú ẹ̀ láyé la min al-mutaqaddimin wala min al-mutaakhirin kò sínú àwọn tó ti sáájú kò sínú àwọn tó wá lẹ́yìn wọn tó sọrú ẹ̀ láyé so ìròrí burúkú ni ọlọ́run bá lè gẹ́lákọ́dá nǹkan sọ wá fún méjì inú wọ́n tó pàdé mi nígbà tí mo fẹ́ wọ taxi tí mo ń bọ̀ wá síbí lónìí aláì àwọn tó ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ tó yẹ pé àwọn yóò wọ́n bá mi ń bẹ̀ dáadáa ni tó ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ àwọn yóò ti gbó sínú àkídà kọwárìdì àkídà jàbátá ẹbá ń fi lé sí yẹyẹ ilẹ̀ ẹ̀ láwọn tó yẹ ká máa wò láwò sunkún àwọn ìdún wò mí láwò rẹ̀rìn ẹ̀rí nǹkan aláì ah, ọlọ́run bó sanu yín lé àwọn tí mo wí láwọn méjì mo sọ yìí ẹbá bìí dìgbò kan kéwùn àlèká bí gbogbo ọlọ́run jẹ́ ju gbogbo èèyàn mànà yìí àbúbejì lọ́lọ́run tó fi tó fi mànà yìí àwọn òtí mànà náà láti jọ yìí ọlọ́run padà sí ẹni tí ó mànà tẹ́yìn ló fi mànà ẹni tí ó soríire tẹ́yìn ló soríire ó bá jẹ́ jàbàtà náà ni ó soríire tọ́lọ́run tẹ́yìn ó fi soríire náà ni ọlọ́run jẹ́ kóhun náà tètè soríire kẹ́lì soríire tó rà àbẹ́lọ́run bá kẹ́ kú báyìí kó wàláì wàláì torí tó bá kú bẹ́ẹ̀ kò lè bọ́lọ̀ bá dáadáa ó dá mi lójú dáadáa ni wàláì tí àbàdá bá kú bá ń kò lè bá ní ọlọ́run pàdé torí in tó wà lórí ẹ̀yẹ in tó burú púpọ̀ ni abẹ́lọ́ bá lè fẹ́ kọ́lọ̀kọ́lá ń kọ́ bá fi ọ̀nà máa àfà náà naam falmutashabi nínú àwọn àyà bitọ́lọ̀ bá rígá ti ń ṣe àdéhùn àlìjẹ́nà fáwọn èèyàn làwọn mùrùjíà náà gbámú àwọn ẹgbẹ́ kejì kọ̀wárí jì ní àwọn ẹgbẹ́ kejì jàbàtà ní ẹ àwọn àrígbọ̀dọ̀ wí kọmọ bá lé àwọn ọ̀pọ̀lọ́ nílá bá dédì ìrùkápù gbogbo nǹkan làwọn mọ́ bí rẹ̀ lẹ́ntí wọn ìyí táwọn ẹgbà mú nìyàn wàdọ́lù àǹsàwà ìsẹ̀bí wọ́n sọnù kó lójú ọ̀nà tó dúró dédé falkhawfu ala al-muslimina min nahiyatayn ìbẹ̀rù tí ó máa tẹ̀lẹ̀ sí mùsùlùmí ọ̀nà méjì náà ni ó gbọ́dọ̀ máa gbà wá an-nahiyatul ula abala lákọ̀ọ́kọ́ aljahlu bi hadhihi al-umur tí yẹn sáyì màkà níbi àwọn alámàrí kọ́ọ̀fù gidi lọ́gbọ̀dọ̀ máa tẹ̀lẹ̀ síyàn الجهل بهذه الأمور وعدم تعلمها وعدم تعلمها كيما ما لو قيمة نقروا على مري àwọn kan ti ń bẹ̀rẹ̀ ní wọ́n ma hàdádà àwọn èèyàn wọ́n ma halẹ̀ máa wọ̀nyàn ní kí á kí lẹ mẹ́kọ́ níbi ogun àwọn nǹkan ìyẹ́jẹ́ ìfẹ́ máa pẹ́ mùsùlùmí kèfèrí ni tí wọ́n náà fẹ́ máa pẹ́ kèfèrí ní mùsùlùmí ni àbọ́ ọ̀fẹ́ kí lọ kọ́ tí ó mú mi là kí má bàá jẹ́ pé èmi ló ti jáde kó ní Islam ní mà mo ti jáde kó ní Islam kí ẹ yà láì màkà nípa àwọn alámẹ̀rí ìkọ́mọ̀lọ́kọ́ babalá wàhálà ni tàbí sọ̀rọ̀ jama Sheikh Salih Al-Fawzan torí kẹ mọ́bà rò pé mi ń sọ torí ẹ̀lú tí ká ti ṣìyàrùn síra ìmìdẹ̀ mọ́ ó sì rí pé ìdí òdó rẹ̀ hàn dáadáa tó bá fi lè tìkútù so because ẹ̀sìn ọlọ́run bá clear gan gbogbo èyí ò lè sọnù la tazalu ta'ifatu min ummati zahirina al-haqq la yadurruhum man khalafahum wala man khadhalahum hatta ya'ti amru Allahi wa hum ala dhalik ọlọ́run bá lẹ́kẹ̀rẹ́ òní bínú sáyé títí títí kama wà ara wọn tọ́ wọn àlè kó nìra bá wọn sí tọ́ tálìkì àmọ́ ọlọ́run tó fi dé bó ṣe máa wà nìyẹn ìjọ ayé ò nípa tó fún fúrú ẹ̀ so bẹ́yàn bá máa dàrú ọlọ́run bá máa tó so ọlọ́run bá lè kẹ́rẹ́ dẹ̀ máa gbé àwọn èèyàn ti ẹ̀dìdé tí ó mọ̀ dábò bẹ̀sìn ọlọ́run bá nínú àwọn wàhálà ni nínú àwọn tó yẹ ká máa bẹ̀rù lé lórí ní adamu tamyiz bain al-haqqi wal batil ká má ṣe yàtọ̀ láàrin dúdú àti rọ́ wan nahiyatu thaniya abala ẹlẹ́ẹ̀kejì al-qawlu ala Allahi bi ghayri ilm ká máa sọ nípa ọlọ́run ọba aláìnímà ká máa sọ ọ̀rọ̀ تجرؤوا على مسائل كبار عظيمة من مسائل العقيدة wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùṣe bí olùmọ̀ láwùjọ wa àwọn olùṣe bí àfà alimọ́ta alimun àwọn tí ń ṣe bí àfà láwùjọ wa lónìí wọ́n ní àyà láti máa dá sí àwọn masala ńláńlá ni wọ́n dá sí àwọn masala tó tóbi nínú àwọn masala àkídà nínú àwọn ọ̀rọ̀ àkídà wà sọ́ọ̀rù yatakallamuna fíhà wà yutun wà yahkumuna lannasi bi jahlin wà dalalin wọ́n wá dẹni tó jẹ́ sí pé wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ nípa àwọn alámàrí tó tóbi àwọn ọ̀rọ̀ àkídà yìí wà yutun wọ́n fáwọn èèyàn ní fatuwa àwọn yóò máa bèèrè dájú ẹ̀sìn lọ́wọ́ wọn nípa àwọn alámàrí ńláńlá ìwọ́n sì máa gbé fatuwa jáde wà yahkumuna ala nnasi bi jahlin wà dalalin wọ́n sì máa ṣèdájọ́ lórí àwọn èèyàn pẹ̀lú àìmàkan àti ànù wọ́n máa fi ṣèdájọ́ lórí àwọn èèyàn wal iyadu ọlọ́run bá ní kọ́ sọ wa kó ní aburú yìí o ìbẹ̀ láwùjọ àbí òsì láwùjọ wa àwùjọ tí ṣe tí ń sọ̀rọ̀ ìkámgbà pé Saudi Arabia ní o àbí tí bá bilé ń bẹ lúrà àwùjọ yẹn táwọn tí ń sọ̀rọ̀ yẹn mo rò wípé pàmìn Babil aula ni pé kọ́kọ̀ láwùjọ ti wá ibi tí wọ́n lọ àbí <laughs> ọlọ́run sànú wa فالواجب على المسلم أن يسلك طريق أهل الحق ولكن هذا لا يمكن إلا بتعلم وتفقه في دين, في دين الله in tó jọ́rọ̀ yẹn lórí musulmi ní kọ́ máa rin ìlànà àwọn ẹni òdodo ṣùgbọ́n lè yóò lè rọrùn láti rí ṣe àyàfi ká lọ kẹ́kọ̀ọ́ ká sì lọ gbọ́ àgbọ́yé ẹ̀sìn dáadáa ká lọ kọ́ àgbọ́yé ẹ̀sìn nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá fàláyé fi ṣífin nusus káka máa há nusus ò tó حفظ النصوص لأن, بعض لأن بعضهم يحفظ صحيح البخاري ومسلم تو ما كان عن ويلا حفظ البخاري ساري توري يو هدادا صحيح البخاري بلوري رو صحيح مسلم بلوري رو والسنن يلا ها والسنن ولكنه لا يبقى معناها في مطلب باش ماري مجرد حفاظ حفظ لا صنيوان وكان حالا صنيوان باش ماري wala yadri ma tafsiruha kọmọ ìtumọ̀ rẹ̀ bal yufassiruha min indihi yóò kama fi látọ̀dọ̀ ara ẹ̀ lásán ni aw yatalaqqa tafsiraha min ahli ad-dalal àbíkọ́ lọ máa gba ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni àánú من الخوارج او المرجئه لا ترى àwọn خوارج ni abatara murji'a wa hadha فليس العلم بالحفظ فقط يميتك هان كان لاسان وانما العلم بالحفظ مع الفقه ومعرفه معاني ينتان بني ما نكا هان كان كاسي غويه كاسي ماتوما والحفظ لا يحصل الا بتعلم وتلقي العلم عن العلماء اي اي هان كاو دلسله سيان يولري كان ها àbí kí yẹn lọ kẹ́kọ̀ọ́ kí yẹn sì gba ìmọ̀ lọ́tọ̀dọ̀ àwọn olùmọ̀ wọ́n mú dá ọ̀rọ̀ sátìhì máa ẹ̀hù ká lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ pẹ̀lú àwọn olùmọ̀ هذا هو العلم هذا هو العلم الصحيح والفقه الصحيح إليني ما تولى لافيا أتقوي تولى لافيا ويجب علينا أن نهتم بهذا الأمر إليه واجرنا إليه ولوري كتا كلك على أمري اهتماما بالغا عظيما ní ìsàkólé kan tó dógóngó tó tóbi li'alla نقع فيما وقعت فيه هذه الطوائف الضلة لئلا نقع فيما وقعت فيه هذه الطوائف الضلة التي أصبح شغلها الشاغل الآن التناحر والتراشق بالكلام والتذليل والتبديع والتفسير كما باكوسي كتي àwọn àwọn ẹgbẹ́ burúkú yìí àwọn ẹgbẹ́ ànú yìí tán kó sí ẹ̀rẹ́ tó yẹ sí pé ẹ̀ẹ́rì wípé in tó ká ìrójú bá wọn lónìí in táwọn ká ìrójú bá tí wọ́n kó àìrójú lórí ẹ̀ lónìí ni pé báwo la ìfẹ́ fún àwọn èèyàn ká yẹlẹyẹlẹ báwo la ìfẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ burúkú káka máa pe àwọn èèyàn ká máa sọ pé àwọn èèyàn kan ilé ànù ní wọ́n ká máa pa àwọn èèyàn ká lóní bídíà ká máa pa àwọn èèyàn ká ní pòkì min ghayri basirati ẹ máa wo kéde pé ká pèèyàn lóní bídíà ká pèèyàn ní pòkì kápẹ̀yàn lẹ́nu anù ní wọ́n takò ṣùgbọ́n mi ghairi basiratin láì lẹ́mà nípa táǹsọ ó túnmọ̀ bí ẹni tí bá ń ṣe pẹ̀lú basira kí ní ṣe incessant àmá wọ́n eléyìí rẹ̀ wọ́n máa ṣe àwọn nǹkan sọ yìí at-tadlil wat ولا قوة إلا بالله العلي العظيم هي باصوري والله علامة يطلع بارانو لا لا حول ولا قوة إلا بالله العلي العظيم طبعا تبيبه يقولنا تمانتان أدمانتان أكباليرو لا لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم ọ̀rọ̀ yẹn lè nìyẹn ìwọ́n tàbá fẹ́ máa túnmà rẹ̀ láàáhàúlà kò sí ọgbọ́n o táàlì fi làkún lọ́dọ̀ ọlọ́run bá àbítàlì fi rọ́ra wa lọ́rọ̀ àbítàlì fi fa ìmọ̀nà wa fúnra wa wà láàkúnwà bẹ́ẹ̀ ni ọ̀lá lágbára kan táàlì fi ṣeré fúnra wa illa billah àyàfi pẹ̀lú kágbára lọ́lọ́run bá al-aliyyi al-azim ọba tó ga al-aliyyi ọba tó wà níbi tó ga ẹ̀lówó zaat nínú zaat ọlọ́run ga wà olówó níbi agbára agbára náà bá ga gbogbo ẹ̀dá lọ aláàzín ọba tó tóbi òun nìkan lọ́ba tá a lè gbára lé táà fi lè mànà kéèsè pẹ̀lú ọgbọ́n wa kéèsè pẹ̀lú agbára wa ó ní kálọ́bá tá a lè gbára lé tá a fi lè rí sọ kéèsè pẹ̀lú ọgbọ́n wa kéèsè pẹ̀lú agbára wa ó ní kálọ́bá tá gbára lé tá fi lè rí mà kéèsè pẹ̀lú ọgbọ́n wa kéèsè pẹ̀lú agbára wa شيخ فهذا جانب عظيم يجب علينا أن نهتم به وأن نتنبه له wọ́n ní eléyìí báyìí rẹ̀ abala kan ni tó tóbi ó jọ́rọ̀ yẹn lé wa lórí kásàkólé kan rẹ̀ bákan náà ká tají lórí ẹ̀ wa alla naktasira ala mutala'ati fil kutubi káfí má gba tító pẹ̀lú ìmá ìnajú wo tíra lásán ìmá ka tíra lásán aw hifdhil mutun aw an-nusus àbí ká máa háàmù túùlù àti nùsùsù lásán bìdúnì fíkìhìn lima àníhà láì ní gbàgbọ́ yé kí ni túmọ̀ rẹ̀ ń sọ káàkà máa kátírà lásán káàkà máa háàmù túùlù lásán káàkà máa háàmù nùsùsù lásán láì ní máa gbàgbọ́ yé kí ni ìtumọ̀ nǹkan wọ́n bá wa sọ nínú àwọn àtírà wọn táàsì ní máa ní ìmọ́lẹ̀ ká máa rínà ká máa mànà ká máa gbọ́ àgbọ́yé ìdájọ́ rẹ̀ wátafà sílìhà àtàwọn fọ́síwẹ́wẹ́ rẹ̀ aláàìdìl ìlàmà lọ́wọ́ àwọn olùmọ̀ wàlkọ̀wárì ma dọ́lú àwọn kọ̀wárì jọ لا يجاوز حناجرهم بدون الحفظ آه وهي الحفظ بدون الفهم ولهذا يقول الإمام ابن القيم فيهم nítorí ẹni Imam Ibn al-Qayyim sọ nípa àwọn kọwàrí pé wa lahum nususun qasaru fi fahmiha wa lahum nususun qasaru fi fahmiha àwọn kọwàrí láwọn nusus tán gbáralé wọ́n láwọn ẹ̀rí tán gbáralé ṣùgbọ́n qasaru fi fahmiha wọ́n sàfẹ́ ètò níbi gbígbàgbòyí rẹ̀ wọ́n gbọ́yé fa'útù mínà tafsiri fílẹ̀ ìfàd afún wọn ní àtẹ́jù afún wọn láti ètò níbi gbígbàgbòyí ọ̀rọ̀ níbi ká nímà nítọ́lọ̀bà àdíkà ti fáwọn kọ̀wárìjì ní pé àti ètò ń bẹ fún wọn wọn ní tó tó níbi ká gbàgbòyí ọ̀rọ̀ fa'útù فأتوا من التقصير في العرفان فأتوا من التقصير في العرفان عندهم نصوص شيخ nílò tó àwọn نصوص ń bẹ lọ́dọ̀ wọn eh àwọn mẹ́rin wà wọ́n ló máa sọ fún yàn pé ní mẹ́rin wà ò tó gbigbẹgbori ẹ̀rí lórí ọ̀nà táwọn sálàfù ń gbọ́ yí gẹ̀gẹ̀ ní kókó lágbàjá mẹ́rin wà wallahi yọ́ sọ̀nà àwọn afáwọn máa ń kẹ́rì wọ́n náà báwo ni wọ́n ti mọ̀ pẹ́rì tí ń kó wáyẹn báwo ló ti mọ̀ wípé ọlọ síbi tí ń lò sí báwo ló ṣe mà ìdáhù nusus wà ìdáhù hifdun nusus ló ń bẹ lọ́dọ̀ wọn wọ́n ti ha nǹkan lẹ́yìn ọmọ ní àà àbá ọ hákiní ọ hákiní ha ṣe ti hákiní kan ẹ̀ ìhá ni à ń sọ ìdáhù nusus wà ìdáhù hifdun yaqra'una al wọ́n ka wàyásùmúnà dáhàrọ̀ kódà gbogbo ọjọ́ ayé wọn wọ́n fi ń gbá rẹ̀ ni wàlákin ma indahu min al-fiqhi mizanu habbati khardali nínú àgbọ́yé wọn ní òsùn wọn habbatu khardal kóró khardal bó ṣe kéré tó yẹn wóró khardal tó kín tó kéré bí wóró khardal nínú òsùn wọn wọn nínú waqa'u fima waqa'u fihi náà fi kó sí dákó sí o falfiqhu amrun azim ká gbàgbọ́ yẹ́sìn alámàrí tó tóbi púpọ̀ ni walfiqhu huwa fahmu nusus ìtàpẹ̀ ní fíkì ní ká gbàgbọ́ yé ẹ̀rí ká gbọ́yé la budda an ta'rifa murakkabati dawa awwalan wọ́n ní ọkọ̀ gbọ́dọ̀ mọ̀ kí la fi ṣe ògùn náà kí la gbégunra wọn tó ògùn fi di ògùn náà ثم تعرف العلة لين أقول سواء ما عيسان báwo oògùn tá lò ọgbọ̀dọ̀ mọ́ àìsàn náà ọgbọ̀dọ̀ mọ́ alẹ́tì filmarin àìsàn tí ń bẹ lára aláàrẹ̀ ọgbọ̀dọ̀ mọ́ wàtò ẹ̀tọ́ ìhì nínà dáwà márùn-ún àti ìbọ̀há ló fi ma rúgbù tó fún wàwá fún lóògùn tó bá ààrẹ rẹ mọ́ ogun typhoid rẹ̀ ọmọ lẹ́yìn náà ọwà diagnose ẹni tí ń ṣàárẹ̀ irú èwo ní sí ọ́nà gbogbo àwọn àárẹ̀ yìí ta lóògùn rẹ̀ lọ́dọ̀ nígbà bá ma àárẹ̀ rẹ̀ lọ́wà ní ogun rẹ̀ rẹ̀ ọwà fún lóògùn rẹ̀ ó tó wó sàn àbí ogun yóò sàǹfàní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá ní pẹ̀lú yọ̀ǹda ta ní ẹ̀ má jẹ́ àgbàgbé rẹ̀ yóò sàǹfàní pẹ̀lú kí ni yọ̀ǹda ọlọ́run bá bọ́lọ̀ bá bá ní kọ́ sàǹfàní ni wà yí dáadáa mi wá fi àdáù àdáwà dọ́rọ̀ nígbà tí ogun tí àìsàn tí èèyàn bá àìsàn tí ń sèyàn tí ọba bá ogun tí ń lò mu ìnira tó kí èèyàn ní malaria kọ́ máa kí a máa fún lóògùn typhoid àbó typhoid ẹ máa fún lóògùn malaria bí symptom yẹn ti pó ti papọ̀ tó yẹn wà láì yóò èyàn ní malaria tẹ́ èyàn ní typhoid tẹ́ wọ́n fún lóògùn malaria àti malaria lẹ́wọ́n fún sẹ́mọ̀ pé sign and symptoms fún malaria àti typhoid jọra wọn gan typhoid ní ọpa àfi kẹmọ tí ń ṣe kẹlẹ̀ mẹ́rú ogun tẹ́lò fún fal'alimu bí wọ́n sí láti tọ̀bí olùmọ́dà gẹ́gẹ́ bí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn tí ń tọ́jú aláàrẹ àwọn dókítà ni wọ́n ma'al marḍā wọ́n dà gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́jú aláàrẹ̀ pẹ̀lú aláàrẹ̀ ni làbújá min amrayn nǹkan méjì gbọ́dọ̀ ṣẹlẹ̀ an ya'rifa ad-dawa wọ́n gbọ́dọ̀ mọ́rú ògùn tí ó lò fún wa mawaqi'a dawa àwọn àyè ibi tí ògùn yẹ wà àtàyè ibi tí àìsàn yẹ wà wọ́n gbọ́dọ̀ má wa yu'ti kulla maridin ma yunasibuhu min ad-dawa yọ́wà máa kó ní aláàrẹ̀ kọ̀ọ̀kan ní tọ́ bá mọ́ nínú ògùn ògùn tó yẹ kí lórí yọ́ máa fún wọn bẹ́ẹ̀ وهذا تمثيل صحيح إذا تأملته وللي àpéjúwe tó lálàáfíà ní tó bá ronú sí dáadáa walakin hadha yahtaju ila fiqhin wa basirati ṣùgbọ́n ilé yìí bùkátà àgbọ́yé àti máa ikhwanuna al'an àwọn ma yáwa nísìnyí yarawna annahum hum afham min al-ulama àwọn gá ti ríra àwọn lẹ́yìn tó gbàgbọ́ yẹ́ sì jàwọn àfà lọ àwọn ma yá ń sìn ẹ̀ nídìí dámátàlá rẹ̀ yọ́ ma yanjú àdìtì fún yìí wàláì abẹ́ ẹ̀yìn rí wọn ni ìwọ ọlọ́ọ̀má ká hadithi o olóòsì ma tún fún ọ kò sì lè dá hadithi ká fúnra rẹ̀ mo ti bẹ́ nìkan mo ti nákọ́ṣẹ́ nìkan jọ kan ríbá yẹn wá ní kémi máa ká àmọ́ ní láíláí tí bọ́ wá sí dìbẹ́tì ní àjọ kàtírà ní ìwọ ọkà ìní ọkà ní bá ń gbọ̀n wàláì ní àwọ kàtírà lónìí ojú rẹ̀ pọ́n kó bẹ́ẹ̀ ni wọ́n bá ní mo yẹ̀yẹ́ òun ni mo yẹ̀yẹ́ rẹ̀ àbọ̀ yẹ̀yẹ́ ara rẹ̀ ọbẹ̀ wa ẹ̀mí wa ẹ̀mí ní mo fún ọ ní mo wá tu wọ́n lọ́ máa ṣe ẹ̀ fún mi láyéláyé láyéláyé wàláyé àwọn èèyàn burúkú kò sí àdísì tí wọ́n lè dá sí wọ́n ní àyà àwọn gẹ́rẹ́ yarawna annahu hum afham min al-ulama àwọn gẹ́rẹ́ pàwọn ti gbàgbọ́ yẹ́ ti jan àfà lọ nítorí ẹlẹ́mọ̀sọ báwọn èèyàn pé àwọn àwọn al-ikhwanul muslimun ìdáwọn àfá ni wọ́n rẹ̀ àwọn àbá ń parọ́ bá wà rẹ̀ kọwàá lómìsì mú kí wọ́n rí wọ́n wá ń sọ ní tóòdòdó ni wọ́n tún pa wọn ọlọ́wọ́ sànúwàdé tẹ́gbà òjò ìyá àwọn èèyàn ti ń gbéra wọn ju àwọn olùmọ̀ lọ ẹlòmí ọmọ shahada àwọn tí kàn hàn kan lásán tẹ́kàn kàn kan lásán wọn yàtọ̀ fáwọn tọ́kàn gbé sàhádà lásán ládání as-shahadatul mubaharaja àwọn sàhádà ẹ̀tàn kìí bá ní fi yìí ọlọ́bàá ní kó sànúwà ṣéèkì ń bọ́rọ̀ lọ́wọ́ ní wàlíhádà wákọ̀rẹ̀ fíìmà wákọ̀rẹ̀ nítorí ẹ̀ náà ti kó ti ń dákó ti ó bẹ́ẹ̀ wọn nígbọ́ ẹ̀yìn tàbá ní káwọ́ hadith yẹn ẹ̀yìn tẹ́yìn náà bá wò bó ṣe wá bó ló ṣe wá lọ́wọ́ ma ṣe ṣẹ́lú fún yí aláì ìlànà lẹ́bá ẹmọ ẹwọ ìlú ní pé káì sóòsìfẹ́ rú làbáì tó ń dá sí tó mọ̀ yí tó yọ̀bẹ tí tó irinṣẹ́ tó ní àbáwọn bú sànú aláì ẹni tó bá ti ẹni tó bá dẹ́n tí mo dánwò ojú yóò rí tí mo rí ọlá àwọn èèyàn àwọn èèyàn ní àyàfà àwọn èèyàn àyàkò wọn àyàkò wọn gan ọlọ́run ní kó ṣàánú wa ṣéèkì ní wala hawla wala quwwata illa billah wala hawla wala quwwata illa billah هذه طريقة الخوارج وجونا من خوارج ليه فالخوارج كفروا الصحابة أما خوارج ما فعوا الصحابة نكفري radiyallahu anhu kọ́lọ̀kọ́ bá yọ́nú sí gbogbo àwọn sọ̀hábà wà rọ́wàwò anna sọ̀hábà ta laysu ala haqqin wọ́n rí báwọn sọ̀hábà ò sí lórí òdodo wà rọ́wàwò anna sọ̀hábà ta laysu ala haqqin wà annahum la yafhamun àwọn sọ̀hábà gbọ́n kaye àwọn sọ̀hábà yẹn lè ṣe mistake náà àwọn kálọ́ lọ́wọ́ rántí wa tí wọ́n wá lọ́wọ́ rántí wa ìwọ́n ní kí mi máa lo ìtumọ̀ àwọn sọ̀hábà ṣùgbọ́n kí n lo túmọ̀ tiẹ̀ nígbàtí wọ́n ma gba wáhíyù látọ̀dọ̀ náà bá wọ́n jà nẹ́bì tí lílo ti ẹ̀ kí wá pàtà àwọn sàábà sí torí àwọn ohun ètè màásùm àwọn sàábà ètè màásùmù kí wọ́n wá ń kọ́ sí wọ́n ni màásùm inna lillahi ta'ala wọ́n àjò wọ́lọ́run wọ́n ní tara fẹ́sìn àwọn sàábà ní tara fẹ́sìn wọ́n ló ní hamasa ṣéèkì nítorí ẹni ṣéèkù Ibn Qayyim fi sọ wípé waljahlu da'un qatilun wa shifa'u wọ́n ní jẹ́rí jáàlù rẹ̀ àìmakáre àrùn tí ma ń pààyàn ní o tẹwàrí ìwòsàn rẹ̀ amrani fi tarkibi muttafiqan ìwòsàn rẹ̀ alámọ̀rí méjì ni ta bá tó méjèèjì papọ̀ bákan náà ni wọ́n papọ̀ wọn àtakora wọn kí lẹ́lá kọ́kọ́ nasun min al-Qur'ani aw min sunnati alákọ̀ọ́kọ́ ni nasun min al-Qur'an àbí nínú sunna wa tabibu dhaka al-alim ar-rabbani tí ó lò fún wa tí ó lò méjèèjì ẹni tẹ́ méjèèjì fún wa ذاك العالم رباني أنا نيولو ما تلون العالم رباني أولو ما تلون أولو ما توني لأنا تلون nínú ẹgbẹ́ nǹkan méjì náà ni wọ́n ní àìmọ̀kan rẹ̀ àrùn tí máa ń pààyà ní ìwòsàn rẹ̀ méjì náà ni nasu al-Qur'an àti nínú súnnà ẹni tí ó wà á ṣe kíni tí ó lò fún wa tí wòsàn wó fi jẹ́ wòsàn tó fi jẹ́lẹ̀ kejì wọ́n ti kó méjì aláwọ̀kọ́ ìpé nǹkan yọkà national sọ́nà àti sunna ìwòsàn ẹlẹ́ẹ̀kejì ní ẹni tí ó wá ṣe gíní tí ó lò fún àwọn ẹni zákà láàrímú arọ̀bàlì innal khatara al-yawm wọ́n ní inú ewu tó wà láyé lónìí azamu jiddan wọ́n ní kódà òun tún ní agbára ó tóbi gan naqulu alhamdulillah wọ́n ní ń sọ pé à ń sọ alhamdulillah ọpẹ́ ni pé àṣàbábù ìndàhùn ìkìbálù nàlàdí àwọn ọ̀dọ́ ní tí wọ́n ti gbájú mẹ́sìn bóyí jẹ́lẹ̀ lọ́dọ̀ tí wá náà ń ṣe ní ẹ̀wà láwọn èèyàn fẹ́ sẹ́sìn àwọn èèyàn ojú àwọn èèyàn ti ń là fún bí ẹ̀tàn kẹ́ni kankan jẹ́ mi má bẹ́ rọ́nà máa wá rẹ̀ kálukú náà ilé kẹ́ ń ṣe ti wà lọ́dọ̀ wọn bá ṣe máa ń sọ naam àwọn èèyàn yíwá rẹ̀ walakin ṣùgbọ́n o in lam tarshid hadhihi sahwa wa hadha al-iqbal sara dalala wọ́n yìí ìsírọ̀sì sínú ẹ̀sìn wọn yìí ìnẹ́kàṣẹ́ inú ẹ̀sìn wọn yìí tí kò bá lọ mọ̀nà ànùyàn padà jẹ́ o falabuddha min tashidiha ọ̀ràn yẹn ní ká wọn sọ́nà ká ha. ha fún lálàáfíà fọ́má wàtẹ̀ tífì ha káàsì mú lájú bìdínìlá pẹ̀lú ẹ̀sìn ọlọ́run bá ni yóò fi lájú ká là wọn lójú pẹ̀lú ẹ̀sìn ọlọ́run bá hátà takúna hátà takúna sọ́hwàtàn alábàṣírọ́tí wàhálà ilmin wà fiqhin kó lórí ìgbàgbọ́ yẹ́sìn lórí ìmàní wà ìlà sáàbá lọ sí báyìí fa inna hadhihi sahwa satadurru al-muslimin sahwa yìí yóò padà kó ìnira bá mùsùlùmí ni ìlàm yatanabbahu laha tí wọ́n bá lọ tají sórí ilé ìbáyìí wà yurshidu wà kan sì lọ tọ́ àwọn ọ̀dọ́ wọn sọ́nà wa ikhwanahum fi dinillah àti àwọn ọmọ ìyá wọn nínú ẹ̀sìn ọlọ́run ọba kan lọ tọ́ wọn sọ́nà nínú ẹ̀sìn ọlọ́run ọba tí wọ́n bá lọ ṣe bẹ́ẹ̀ báwọn èèyàn ti fẹ́ máa tẹ̀sí tán fẹ́ síríọ̀sì yìí sàn bá rẹ́ni tí ó tọ́ wọn sọ́nà wallahi aburú yóò padà jẹ́ fún wa nítorí pé wọ́n padà lọ sàti jùlọ ẹ̀sìn yóò padà di pé wọ́n padà máa bọ́m̀bù ń kálukú náà jẹ́jẹ́ mi mo jòkó lé gan foríko sẹ́yìn pé jẹ́jẹ́ mi mo jòkó èdè bí tá bá ti ń ju bọ́m̀bù àìjókòó lé ẹni ká fọ́rọ̀ yé òwú ibi tẹ́bá ti jùlú fọ́kọ́ ó fi gbogbo ara yín sáà bá lọ tètè ká lọ tètè pẹ̀lú nǹkan tó ń dìde yìí pẹ̀lú ẹgbẹ́lẹgbẹ́ tó ń dìde yìí abánlá wàhálà ní ọjẹ́ ẹ̀wù ẹwù àwọn ará òkè ọya kọ́nà bàríkà kọ́dà nǹkan bá jogún àlàáfíà tó péye lẹ̀ ẹwù wàhálà tán bá fẹ́ra wàhálà yẹn kẹsà àwọn aróòkè ya nìkan ní gbogbo nigeria ní bá tọ́rọ̀nà tọ́wà bá ojú bá imú àyẹmẹ́yẹ ìgbà ní ìnira rẹ̀ ń bá àwa náà wallahi wallahi ìnira wa gidi wọ́n ta síríọ̀sì tí wọ́n bá rẹni tí ó wọn sọ́nà pẹ̀lú síríọ̀sì ẹ̀sìn wọ̀nyí sì ṣe kúṣe rí wàláhì wó sọ̀nù ó dẹ̀ dá wa alálẹ̀ sáwọn èèyàn lọ́rùn ìnira ní kò bá wa alhamdulillahi wasalatu wasallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in àwọn parí ọ̀rọ̀ isi báyìí wọ́n sì ti fẹ́ mìíràn lásìkò pé àsìkò wa ti tán lónìí inshallah pẹ̀lú gbọ́lọ́wọ́ bá a máa ka àwọn tíra ìlọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí pé ṣúgbà pàwà ní jòkó Sheikh Salih Al Fawzan náà ni tán bá wọ̀nyàn sọ òun làwọn náà kan tú sí fún wa kalẹ̀ bàgbàgbọ́ yẹ wọ́n wá bẹ̀rẹ̀ béèrè lórí àwọn ẹ̀kọ́ tó ti sáájú yìí pẹ̀lú gbọ́nà a kà béèrè fún wa a sì kà dáhùn nígbà náà ń gbọ́ béèrè ń pa wà ní dùrú sí wa máa àwọn àfà àwa wa máa gidi àwọn àfà tí wọ́n nífọ̀kànbalẹ̀ tí a nífọ̀kànbalẹ̀ fẹ́sìn wọn kò yíba ní so àwa kàn fẹ́ máa jẹ́ bí wá sítọ̀ láàrin wa sáwọn àfẹ́mọ̀ mú nǹkan kan wá látọ̀dọ̀ ara ti wa pẹ̀lú báyìí sí yìí so ká máa rí náà pẹ̀lú ìrìn àwọn àfà ká máa lo ìmọ́lẹ̀ wọn láti máa rí jọ́nà sàlàfíà pẹ̀lú báyìí sí àwọn àfà tí a ń ṣe kí ni táwa ń wò kọ́ sí sẹ̀sìn nìyẹn táwa mú ẹ̀sìn wa látọ̀dọ̀ wọn pẹ̀lú báyìí sí yìí so nítorí ẹ̀rí èmi máa ń gbìyànjú àti challenge àwọn èèyàn tẹ́bá lè lè ìta sọ o àbẹ́rẹ́ lè ìta ìṣe tí ẹ̀ rí wípé àwọn àfáà yìí pèpè sí ẹ jẹ́ ká máa pẹ̀lú gọ́nà bá filẹ̀ à ń sọ̀rọ̀ kan àbá ń ṣe nǹkan àbá ń pèpè sí kankan ẹ wá rí pé àwọn àfáà yìí pèpè sí orí ẹ̀ fàlá ẹ jẹ́ ká máa pẹ̀lú gọ́nà bá filẹ̀ àmọ́ tí ọba ti rí bẹ́ẹ̀ tẹ́gbìn tó ń sọ náà là ń sọ ìlànà pèpè sí náà là ń pèpè sí ọ̀dọ̀ wọn náà láti mú ìmọ̀ láti mú máa bẹ́yẹn bá sọ kátàkátà àní gbọ́wù agbàdànù ní o kò tí yẹba ìsìn agbàdànù ní o kò ìsìn so àní tó yẹ̀lú jẹ́ sí pé a mọ́ ń gbìyànjú púpọ̀ wípé kádìrẹni kádìrẹni pẹ̀lú nǹkan tí àwọn olùmọ̀ àrọ̀bániyún tó jẹ́ olùmọ̀ tọ́lọ́run ọba tán wọn a máa torí nǹkan kan kẹfẹ́ máa wá kò lórí ẹ̀sìn ọlọ́run àbí kẹfẹ́ láti máa da ẹ̀sìn ọlọ́run bá rú pẹ́láìsì so a rí wọn ní ẹni tí ó dúró dédé a sì rí ìlànà tán pẹ̀lú sí ìlànà tí ó dúró dédé wọ́n dẹ̀ máa ń ṣe òdodo ní gbogbo gbà àwọn òròyìn a sì rí pé tí wọ́n ń sọ kò sí ṣe bá ní so nítorí ẹ̀ láti rí pé ah, ọkàn balẹ̀ sí wọn kò rí bá ní fi ọkàn balẹ̀ sí wọn kọ́lọ̀mà lè kọ́lá kó dákùn kí ọmọ ṣàláyì sí àlékún ìmọ̀nà ẹnìkọ̀kan wa so inshallah àgẹ́bí àsìkò wà bí ìnàlájú sí àwọn àsìkò kéèkéé tó kù a máa ń filẹ̀ fún ìbéèrè àti ìdáhùn inshallah so ẹni tó bá ní ìbéèrè so bá ní kí a nímà nípa rẹ̀ àádáhùn rẹ̀ tí ọlọ́run bá lè kí lábá ní ká mọ́ ní mọ́ nípa rẹ̀ a sọ pé à ní mọ́ nípa rẹ̀ so kọ́lọ́run bá lè kálá kí ọlá fún kí ó sì àlékún ìmọ̀ ìnìkọ̀kan wa قلت ما سمعتم واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك لا بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته نعم بيري نعم انا قلت سواجي بيري وعليكم السلام ورحمه الله وبركاته àwọn ìkéde kan bẹ tí a máa ń kéde àwọn tí ó bá ń sábà tó bá ń tẹ̀lé àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yìí yóò máa gbọ́ àwọn èdè kéde yẹn nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn èyí tó bá dẹ̀ gbọ́ àlọ ó yẹ kó gbọ́ àbọ̀ ọ̀rọ̀ nípa ayé ìmáàmù ta la fẹ́rẹ̀ lẹ̀ a ti ń kéde láti gbà a ní di tiles a ní a dẹ̀ alhamdulillah ọlọ́run bá ti bá bí àbùkátà náà alhamdulillah àbẹ́lọ́wọ́ba àwọn tí ọlọ́wọ́ bá lò ní sábàbí kíkíní kó ṣe ṣe ọlọ́wọ́ kọ́ mọ́dún wọn ládàá rẹ̀ láyé àti rẹ̀ gbẹ̀rẹ̀ kìyàmà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rí kọ́nà ọkọ̀ mọ́sára máa yọ̀ǹda rẹ̀ fún wọn bó tí wọ́n bá ṣẹ́ rí yàn jẹ́ kọ́nà wàlé gẹ́gẹ́ mọ́sára yà ní bùkátà mọ́sálásí wa yìí ni ilé ìdá ẹ̀gbìn nínú àwọn akẹ́kọ̀ọ́ tó jọra yàn nínú mọ́sálásí ni ni nítorí pé sẹ́mà wípé ẹni tí ó bá sin náà bá ó gbọ́dọ̀ mọ́kùn bí ẹgbẹ́ ṣíbá ní sìn so nítorí ẹ̀ mọ́sálásí ẹ̀rá fún gbọ́n tó wọ́n fẹ́ kọ́ mọ́sálásí ẹjẹ́ ká máa sàkúlì kan rẹ̀ ilé ìdẹ́gbẹ̀ ó pàtàkì ilé ìdẹ́gbẹ̀ ó pàtàkì kódà ilé ìwẹ̀ ẹjá máa kọ́ sí mọ́sálásí ilé ìwẹ̀ hájà lè pèpè fún Ni fẹ́ wẹ̀ ní àwọn ìwẹ̀ ọ̀ràn yàn bákan náà rèé àwọn àlùmọ̀ ọ̀tẹ̀ kìfún nǹkan ká máa ronú ẹ̀ papọ̀ pé àwọn yẹn lè fẹ́ ní tó bá dínú àwọn òfin ìjọ ìtìkáf tí wọ́n sì fẹ́ ní hájà tí kódà kọjá ìwẹ̀ ìwẹ̀ àádà tí kìí ṣe ìwẹ̀ ìbádà àbí kò ní ṣẹlẹ̀ ni wọ́n ní bùkátà sí irú àwọn àyè yìí So ẹni tó wá fẹ́ kọ́ mọ́sálásí ká máa kàkólé kan rẹ̀ ó pàtàkì dáadáa nínú àwọn nǹkan tó ti máa ń mú ìrọ̀rùn bá wọn tí bá ń jọ́sìn fọ́nà bá nínú mọ́sálásí lọ́wà a máa ń kéde rẹ̀ pé a níbi ilé ìtẹ́gbìn alhamdulillah ìkànnà àwọn ẹ̀yà wa aládùúgbò yìí wọ́n ni wọ́n tẹ́rìsẹ̀ pé tó àwọn gbé síwájú ọlọ́run bàbá wọn pé àwọn ó ṣe ilé ìdẹ́gbẹ̀ta àti ń pariwo àwọn ó ṣe fún wa wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sẹ́ lórí ẹ̀ sábà wájú mọ́sálásí àríkí wọ́n ti já blọ́ọ̀kù síbẹ̀ nílé tó pọ̀ já ní yanturu wọ́n gbá níyàn pa àwọn ó ṣe iṣẹ́ ní ọ̀sẹ̀ tí wọ́n já blọ́ọ̀kù yẹ̀gẹ̀ tó síwájú kọ́sẹ̀ yẹn tó kolẹ̀ àwọn ni wọ́n ní màá ṣe jùlọ abẹ́lọ́ọ̀bà líkẹ́lá kọ́nà ọba kọ́mẹ́sàrá ọlọ́bàá lè kẹ́lá tí ó dé kí wọ́n ní àníyàn báyìí àníyàn wọn ìkọ́lọ̀ mẹ́jọ já níyàn lásán kọ́lọ̀n kó fún wọn ṣe kó ọlọ́run kó sí nírọ̀rùn fún wọn kọ́lọ̀n kọ́ máa dùn wọn níládá rẹ̀ wà wá náà tàbí nípa fẹ́ ṣe dáadáa náà wà wọn kẹ́ tí yàn máa fi ń ṣe àkàsọ̀ lọ sí bí kárí dáadáa ṣe ní àrísìkí àti ní àlàáfíà kọ́lọ̀n kọ́ mọ́sálẹ̀ jùgbọ́n ìfẹ́ ní kọ̀kàwá náà ọlájọ́ kan sọ ọlọ́ọ̀bá so ọmọ yáwà yìí rèé wọ́n láwọn bàbá ṣe wọn lọ́wọ́ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ iná ní kọ́lọ̀mbà kó jẹ́ kí wọ́n yọrí ẹ̀ kìí sàwọn nìkan náà ni àrùn àkàpẹ́kan lè ṣe ẹlòmínà tún lè ṣe ẹlòmínà tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣe bá ìpín àwọn ibi tá a lè náwó sí lójú ọ̀nà ọlọ́run bá ó pọ̀ gidigan ó ni pé lè wa ẹ́ wà láì kọ̀kọ̀ jù káyìn bá wípé àwọn tí wá ẹni ọ̀tẹ́ tí wá gbọ́ wọn tí wá kó náà àbárẹni tó lè gbé tíríkà tí wọ́n fẹ́ lè máa gbọ́ ní airport iṣẹ́ ládá ní bá láìpí ìbáyìí àwọn nǹkan pọ̀ àwọn nǹkan pọ̀ ní mọ́sálásí tí mọ́ká mọ́sálásí ní bùkátà sí dáadáa ìbáyìí dáadáa dáadáa so sí kàtó burú mẹ́ kó dàbà bá rẹ̀ tó wù pé à mọ́sálásí yìí bó ṣe rí à ayẹ́bà yìí gbé lókè ọya reinforcement yẹ máa sápílà sí ọya ẹja ìwé lè papọ̀ ọya káwọn obìnrin máa lọ sókè fáàláìsí wà láì àbí àbínú sí ẹni tọ́lọ̀ ní kọ́kọ́ mọ́sálásí náà òbínú sí àbóbínú sí so yọ ma jẹ́ àti yóò sì ma jẹ́ dáadáa fún mama mama wa ájíà limata lọ́ì tó kọ́nà bá kọ́ mọ́sálá ìbá wa ṣe àforíjì mama kọ́nà bá lè kẹ́kọ́ bá gbà wọ́n ní ẹrú kọ́nà bá lè kẹ́kọ́ bá wa ṣe wọ́n ní ọmọ jẹ́nnà gbogbo àwọn àṣìṣe wọn nígbà táwọn ilé ayé kọ́lọ̀kọ́ bá wa orí ẹ̀jẹ̀ wọn gbogbo àwọn dáadáa wọn kọ́lọ̀kọ́ má dùn wọn ládàá rẹ̀ ọlá ìjọkan ọlọ́run bá náà bísílá ìdórè alaikum salam ṣe lọ́wọ́ kan naam naam ìbéèrè tán bèèrè wọ́n ní ìmáàmù tí ó ń kírun tó máa ń dáwọ́lẹ̀ lórí hàn tí ó wà nínú àṣejù kálà lẹ́yìn ìmáàmù yìí tàbí ta bá rí pé fatiha ìmáàmù yìí kò lálàáfíà tàṣì mafíà ah, bẹ́ni ṣe ń ké suratul fatiha yìí ìtò jùlọ ń ké tí kálà kírù lẹ́yìn ẹni ìsàṣejù níbi kìí sàṣejù ìsọ́ẹ̀sìn ara ẹni ni torí ìrún kọjá ń dídáwọ́lẹ̀ ìmáàmù lórí ìrun ọ̀nà méjì ló pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ bí dáa ni ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àṣìṣe ẹgbẹ́ mo ṣe wí ìmáàmù gbogbo àkíbà tó bá ti fẹ́ kírun ọ̀n ka sọ́rọ̀ ti fàtíà nídìíwá ni dídá nìyẹn nídìíwá alákọ̀ọ́kọ́ ká tó lọ sí rùkún rẹ̀ kí ma ń bá dáwọ́lẹ̀ bẹ́ dídá kámọ́ kí o lẹ́yìn máàmù tí ń dáwọ́lẹ̀ yẹn kálọ̀ kí ọ̀nà masalasi ní ṣùgbọ́n tá a bá rí masalasi ní jù máàmù tí ń dáwọ́lẹ̀ yìí lọ ẹ́ àti rí jama kí má àyàfi lẹ́yìn rẹ̀ káàkiri lẹ́yìn rẹ̀ yìí yọba jẹ́ bídá ní ṣe tó tọ́ ṣùgbọ́n bídá yóò bá rún ẹ̀jẹ́ kò yí bá ní kò dẹ̀ di kèfèrí pẹ̀lú bídá yẹn kódà ká sàlàyé fún kọ́ mọ́gbọ̀n kò yí bá ní ṣe yìí bídá náà lásọ pé ṣe aburú lásọ pé ṣe kò yí bá ní ṣe oníbídá ni ọmọ jẹ́ ṣùgbọ́n kò sí kí ni o kò gbé jáde kó ní islam in tí ò bá dẹ̀ ti gbé jáde kó ní islam ọba ohun ẹ̀jẹ́ pátápátá àbí so ṣùgbọ́n tá a bá rí ìmáàmù míì tó lóore jùlọ tí ń káwọ́ máyà tí súnà pé lára rẹ̀ ẹ̀dá kò já filẹ̀ torí pé ládà àwọn òní pé lẹ́yìn ara bí qadiman wa hadithan eléyìí níbi táwọn àfáà ti yapa yapa ń bẹ láàrin lórí ẹ̀rọ àwọn àfáà ti pẹ́ ti pẹ́ àti ní àsìkò sí wa in kana as-sawab wa rajihu al-qabd bó jẹ́ pé lè tọ́ lálàáfíà jùlọ tó sì fẹsẹ̀ rí lẹ́jù ní kákáwọ́ maya wà ní sàhúnà mahallu basfihi ayé yìí láti fẹ́ ma tẹ̀sí wẹ́wẹ́ àti ma fọ́ sórí ma yànjú ẹ̀ torí pé lásán ìwọ́n tàbá rí imam tó rẹ pé lẹ́yìn tó dìde kó bèrò kó rẹ̀ lọ́ba káwọ́lẹ̀ eléyìí á kiri lẹ́yìn rẹ̀ o kò sí ọ̀nà tàbí ní kiri lẹ́yìn rẹ̀ kò yí ṣe bídá ló ṣe o àṣìṣe kan ní kódà Sheikh Al-Albani rahimahullahu ta'ala nínú àwọn tọ́wà lórí ìrìsáàlù ní pé kódà àwọn èèyàn ní kádà wọlẹ̀ kódà pé ọ̀rọ̀ tí wọ́n ló fẹ́ tẹ̀sùn jù nínú ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn masalatul ijtihadiyya ni ọ̀rọ̀ yẹn ìgbìyànjú wà lórí ẹ̀rọ àwọn àfà ó ní tó ń kálukú dúró lórí àìsàn bá fẹ́ ma ọ̀rọ̀ yẹn dáadáa tó gbìyànjú kọ́ ka ọ̀rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ àtàwọn ṣójájú wọn ó gbìyànjú kọ́ ka àwọn ẹlẹ́kejì àtàwọn ṣójájú wọn náà kó wá wo wo ni ó tẹ̀sùn jù nínú mo mọ̀ kàkà gbá kan lásán mọ̀ kà àti lè sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe yà ń ṣe naam ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìmáàmù tí suratul Fatiha rẹ̀ ọ̀dá sí àṣejù ní káàmà kírun lẹ́yìn rẹ̀ kìí sàṣejù àti ẹgbọ́rọ̀ kírun lẹ́yìn rẹ̀ tó bá yẹ pé láhánù tó bá yẹ pé àṣìṣe tó ń ṣe nínú suratul Fatiha àṣìṣe tó ba ìtumọ̀ jẹ́ ni láhánù pé ó póríṣiríṣi ìgbà míì lè ṣe àṣìṣe nínú suratul Fatiha tó mọ́ ba tó ba ìtumọ̀ jẹ́ ẹ má kí lẹ́yìn rẹ̀ rẹ̀ ní ìrun rárá yìí rẹ̀ ní ìrun rárá torípé la salata liman lam yaqra bi fatihatil kitab Ànábì ní kò sí ìrun fẹ́ni tí ó bá ka suratul fatiha gbogbo ẹnikẹ́ni tí bá ń ka suratul fatiha ní kàkókà tí ó ka dáadáa bi manzilati man lam yaqra bi fatihatil kitab ipò ẹni tí ó ka fatiha náà lọ́wà pẹ̀lú ìpanukọ̀ gbogbo àwọn olùmọ̀ ṣe bá ní so irú àwọn èèyàn yẹn ta ti pé láhùn rẹ̀ àṣìṣe rẹ̀ àṣìṣe tó lágbára ni da jerin gangalubi sirantar muntakima sirantar lezina lamta alihim wàlàlàlìna irú àwọn aburú báyìí àwọn ẹnu àwọn tó ṣe bàjẹ́ báyìí rẹ̀ nígbà ní ní tó wá máa ń dùn mẹ́ni kí àwọn èèyàn ní agídíjẹ láwùjọ báyìí wàlàlì wọ́n ti máa bọ́ síwájú agídíjẹ pọ̀ ẹ̀sìn mi ẹjẹ́ lómi tó mọ̀ kéjù ìlọ́bọ̀wájú èmi ọmọ bẹ́yà máa ṣe èyàn máa pẹ́yà máa fi ìjẹ́ ìmáàmù ìrìnà pẹ́yà máa bẹ́ ṣe fààrí náà ilé wa ní jẹ máàmù ọlọ́mọdé fi yàn jíyà níbi máàmù tó yàn jẹ́ lè yíò èyí ma náà fi yàn ìmáàmù wallahi ìmà ní tó kọ́lọ̀bà kó sànà wa ọlọ́bà jẹ́ pé ẹ̀sìn mẹ́hẹ̀ láwùjọ wa igan àti fi ìmà àti fi tó alámàrí tabara lómi tó ní bèèrè inṣàlá tí ó bá wá sí má inṣàlá a fi ẹnu rẹ̀ a fi ti síbi tí a fi ti sí lónìí náà bí súnmọ́ àríkù sáàkìlá wà tàbí Thank you tí ó wà ní ara mi jẹ́ àwọn tó wà ní ẹgbẹ́ tó bá ti dá ní ọba tó. Àbẹ̀ wọ́n ní mọ́rùn tí ó ka sọ́rọ̀ fún Fatiha tán dé parí kọwa sí Amin. Wọ́n ní ṣe àwọn tí wọ́n lẹ́wà lẹ́yìn lẹ́tọ̀ láti ṣe bẹ́ẹ̀ ni wọ́n lẹ́tọ̀ àti pé wájìbù ní kíyàn ṣe. Òun òdẹ̀ sọ bẹ́ẹ̀ ni. Àìsọ́ rẹ̀ túnmọ̀ sí pàwọn ní sọ ojúṣe eléyìí olóògbé jù sílẹ̀ so àwa ò ní tẹ̀lé lórí eléyìí báyìí so àwọ́ ṣe àmín àwọ́ ṣe àmín lẹ́yìn tí yába ka suratul fatiha lẹ́yìn tí yába ka tán sí bá ń tẹ̀ so wallahu a'lam Alaikum salam. náà ọ̀rọ̀ tí wọ́n bèèrè ọ̀rọ̀ sùjúdù ní ọ̀rọ̀ títẹ̀ fún ìyàgbé ọ̀rẹ́ fíyàn so wọ́n ní àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ lórí ìkọ̀fúnni lórí ọ̀rọ̀ sùjúdù ní kí a ṣàlàyé nípa rẹ̀ náà sẹ́rí àsùjúdù káàkiri tàbá fẹ́ kíyàn wọ́n náà ń pè ní sùjúdù wọ́n náà ń pè ní al-inhina al-inhina wọn náà ń pè bẹ̀ títẹ̀ haramu ni kíyàn ṣe bẹ́ẹ̀ tí yàn lábẹ́ kíyàn a máa ń kíyàn pẹ̀lú ìdúró ni a wà lórí ìdúró àti musafaha tahiyya ọ̀nà méjì ló pín sí a ní àtàhíyàtù bil qawl wà tàhíyàtù bil fi'l kákírẹ ni pẹ̀lú gbólóhùn àti kákírẹ ni pẹ̀lú Ànábì ní la tadkhulul jannata hatta tu'minu wa la tu'minu hatta tahabu afala adullukum ila shay'in idha fa'altumuhu tahabbtum afish salama bainakum afish salama bainakum Ànábì ní ẹ̀lẹ́wà jẹ́nà láyé ìsẹ́fì ní iman ẹ̀ẹ̀dẹ̀lẹ̀lẹ̀ iman tí ó gbé wà jẹ́nà yàfi tẹ́bà fẹ́ ara yìí Ànábì ní kí n júwe kankan fún yín sí kí n júwe yín lọ sí di nǹkan kan tó ẹgbẹ́ tẹ́bà ti ń ṣe ẹmọ̀ fẹ́ ara yìí Ànábì ní afish salama bainakum ẹ máa fásálámà tá láàrin ara yín bẹ́ẹ̀ nínú hadithu mi anábìnrin anábìnrin wọ́n ni ayyul islam afdol islam olólórí jù anábìnrin tó tó ẹmọ tọ́ám máa fọ́ àwọn ẹ̀ ló ń jẹjẹ lára àwọn tẹ́tọ́ olórí jù ní islam ni wàtàkọ́ ìsàlámà aláàmìn àrọ́fẹ́ wa wàtúkìrì sàlámà aláàmàna àrọ́ta wọn mẹ́lẹ̀ fàálù kó dẹ̀ máa sálámà sí gbogbo èèyàn ọmọrí ni ọmọrí ni tọba ti pé à mùsùlùmí ni sálámà sí sálámà rí in tó lọ́ra púpọ̀ ni kódà anábi sallásálà ní inú ayà tí ọlọ́run bá ní gáza pé idha huyyitum bi tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha bàtà da bin sálà yáyà yìí wọ́n mú hadithu wa bákan náà tafsiru afáwà ibn kathir tafsiru ibn kathir rahimahullahu ta'ala bàtán sàlàyé ayé ìwọ̀n mú hadith iná wa tafsiru al-Qurtubi náà mú wa àtàwọn tafasiru ní títí al-Baghawi ní títí afáwà sáàdì ní ọ̀họ́rì wa min as-salaf wọ́n mú hadith wa ipa nabi sallallahu alaihi wasallam sọ pé ẹnìkan anábi wa ẹnìkan tó wá ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh anábì ní ishirun ogun ẹnìkan tó wá ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh anábì ní salathun anábì sallallahu alaihi wa sallam wájú kò yẹn pé ẹni tó salamu ilẹ̀ alákọ̀ọ́kọ́ ohun tó dájú sí ibi tó dájú sí mẹ́wàá ni tó bá sa bí ẹlẹ́kìí ó gbalada ogun tó bá ní tán bá dá yàbá sálámà sí ẹ̀kí assalamu alaikum ẹ̀yẹn ni wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ẹ̀ dáhùn ní dídá jù mọ́ ti sálọ tàbí kẹ́ ẹ̀ dá padà ní dèdè bó bá ti gbé wá assalamu alaikum wa alaikum salam wájìbù ni ẹ gbọ́dọ̀ dá padà tàbí kẹ́ ẹ sí lékún kẹ́yìn máa tí a máa lálẹ́kún ládá bá ṣe fi gbónú kíra wa nìyẹn a sì máa ládá mẹ́ da'awahum fiha ọlọ́run bá ní ìpèpè àwọn ọmọ àlìjánà nínú àlìjánà naam da'awahum fiha subhanaka allahumma wa bihamdik wa tahiyyatuhum fiha salam ọlọ́run da'awahum fiha subhanallahi wa bihamdik ọlọ́run ní ìpèpè wọn nínú ọgbà àlìjánà ni mímọ́ fúnrẹ́ ọlọ́run ọba àti pé ẹ̀yìn ni fún ọ ọpẹ́ ni fún ọ pàtàkì jẹ́ tòun fiha salam àti kíkí wọn tó wọn fi kíra wọn nínú ọgbà àlìjánà salamu lẹ́nu dáàmẹ́lẹ́ ní tàhíyà tàhíyà tó bil qawl ọwọ́pọ̀ tàhíyà tó bil fi'l arábìnrin illa kharajat khatayahuma àyàfi kó jẹ́ sí pé ẹ̀ṣẹ̀ wọn ó máa jáde yóò sì máa fún jábọ́ lọ́wọ́ wọn nígbàtán bara wọn lọ́wọ́ yìí òyíwá nífẹ̀ látara kan bara wọn lọ́wọ́ so musafaha yìí náà da man shirafi wa nabi sallallahu alaihi wasallam bi hadith wa anas bin malik akanati musafaha fi adi rasulillahi sallallahu alaihi wasallam ije ka bara ni lọ́wọ́ on lọ gbajúmọ̀ fi lásìkò nabi sallallahu alaihi wasallam ó ní so kákíra wa ká bara ọlọ́wọ́ ní ọlá púpọ̀ ọlọ́lá púpọ̀ ilé ní kákíra pẹ̀lú iṣẹ́ tẹ́rí ká tẹ̀yẹn àsàbúrúkú ní àsàkásá ní Ànábì sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ ilé bẹ̀yìn wáyé nínú athar nínú sunan nasa'i àti sunan al-Bayhaqi wípé ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan ọkùnrin kan tó ní àràkún méjì láwò fàṣlá ni ìrìtálàmà onílàkún méjì táwọn àràkún méjì tán yàwó ìmá lọ́wọ́ ọwá bá ànábì sallallahu alaihi wasallam gbàtọ́rọ̀ ànábì ọba wọn ní jòkó ọwá sallallahu alaihi wasallam lérò nípa tó ṣẹlẹ̀ sí ànábì wá dìde pẹ̀lú àwọn títàn fi dẹnu ọ̀nà fàkọ́lá tàà arábìnrin sílẹ̀kùn fa'ashfaqo ala rasulillahi sallallahu alaihi wasallam fa'ashfaqo ala rasulillahi sallallahu alaihi wasallam ọkùnrin wá kàn náà nàbí tí ha táwọn arákùnrin yóò ní sàlẹ́bì lè ṣe báyìí wọ́n abẹ́ sílẹ̀kùn anábì ní ìfà sílẹ̀kùn fàfátàhà ọba sílẹ̀kùn fa'idha ahadu alfahlaini qaribun min albab

ètí ọba ti lè pé wọn èpè e ní sùjúdù ṣe erigun méjèèjé pé níbi bi tó wọn àti ìràkúnmínà fi gbangba wájú àti góngó rí mú kalẹ̀ sẹ́yìn rí kọba tọ̀ bí àràkúnmí mọ̀rí láyé kí ó ma tashabaha minhu ràkúnmí ó kúnlẹ̀ ó sì burúkú ya ní kí ó mú okùn wá arábì bí so wa makkanahu minhu ọba fi agbára ọkùnrin ìkárakúnmí yẹn ó mu'jiza ló jẹ́ fún Nabi sallallahu alaihi wasallam ọba tó bẹ̀rẹ̀ sí máa rìn lọ ìlà aqsa al-ha'id lọ sí ibi tó jìnà nínú ọgbà yẹn wọ́n rìn báyìí débi tó jìnà díẹ̀ bá wọ́n tó ríra fún ẹlẹ́kejì ni òun náà rí ànábì òun náà bá kúnlẹ̀ ó sì sujud ànábì tó gbókun lọ́wọ́ rẹ̀ àwọn àràtún méjì tí ò ní làákàyè wọ́n lè jùrù fún ànábì sallallahu alaihi wasallam ah àdábì àwọn náà masu kìí yíò ànábì ni ẹmẹ́sẹ̀ bẹ́ẹ̀ pẹ̀tẹ́ yẹ̀ ń ti ẹnako ẹmẹ́sẹ̀ bẹ́ẹ̀ ànábì ni law kuntu amiran ahadan an yasjuda li ahadin torí tọba yẹpọ̀ tọ́ fún mi kí n sọ fẹ́nìkan kọ́ máa tẹ̀ fẹ́nìkan ni lọ́ máa kúnlẹ̀ fẹ́nìkan ni la ìyàwó ni ń bá sọ pé kọ́ sí fọ́kọ̀ hadith lálàáfíà dáadáa ó lálàáfíà dáadáa ànábì kọ̀ fún wọn gbà táwọn ẹfẹ́ ma ṣe bẹ́ẹ̀ náà ni hadithu Mu'adh bin Jabal radiyallahu anhu hadithu iná lálàáfíà tábàlọ́wọ́ rí wáyé létọ́wà nínú mustadrak hakim ó lálàáfíà dáadáa tábàlọ́wọ́ ìrìwáwùl ghalil Sheikh al-Albani wọ́n sọ haha hadithu yìí dáadáa nígbà àwọn jíjẹ gẹ́ Mu'adh bin Jabal kò sí lọ sí sáàmù ká tó mọ ìtàn dẹ̀lú ìlàmọ́ fi mọ ìtàn bóòlù wọ́n sí mẹ́fẹ́kọ̀ lọ àdísì lọ́lọ rọ ní inú tàn tá ń nítà òṣì tí ò lẹ́rí ìtàn gbọ́dọ̀ lẹ́rí ni aládìsì lálàáfíà ìwọ́n ní nínú tàn kọ̀ lọ́lọ́ sí lẹ́yà ayé ànẹ́bí ìmọ̀lò sí rítàn títàn tá ń pa fún ọ so Mu'adh gbà tó ti ibi tó lọ ìdé òun náà sàjádà ní nàbí sallallahu alaihi wasallam tí mo á zina fi gbogbo oríkèríkè méjèèjì kan ó fi wájú kalẹ̀ gbogbo ẹ̀kalẹ̀ bá nàbí alẹ́bí ni máa haza ya Mu'adh ìwúlọ dáwò ìrẹ Mu'adh onílámà qadimtu Sham ìbàdí mo dé Sham wà fàktuhum yasjuduna li asaqifatihi wa batariqatihi mo bá wọn lórí wípé àwọn Christian àtàwọn Jew wọ́n ń ṣe bẹ́ẹ̀ fáwọn olórí wọn ni wọ́n máa ń ọ̀rọ̀ àìtù annaka àhàkù bí dhalika minhum mo wá rí pé rẹ̀ ànábì lọ lẹ́tọ̀ sí lè jù wọn lọ mo fi ṣe fún rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì láíláí kọ̀ wọ́rọ̀ ṣe mọ́ ànábì wá tún sọ tó sọ pé fa inni law kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu al-mar'ata an tasjuda li bẹ́ẹ̀ ni àdífì mìíràn tó ń bẹ tí ìkọ́nà àwọn sọ̀hábà tó pàdé ànábì sallallahu alaihi wasallam lójú ọ̀nà mo ti gbàgbé kan sọ̀hábì bóun náà ti tẹ̀fà ànábì sallallahu alaihi wasallam nìyẹn kọ̀ àtàwọn yòókù rẹ̀ nígbàtán ti hijira alákọ̀ọ́kọ́ lọ sí habasha lọ́sọ́dọ̀ najashi ìgbà tí àwọn kèfèrí tán àwọn Kùrẹ́ṣì maka tán ti lépa wọn lọ sí ọ̀dọ̀ najashi kíkọ́ dá wọn padà táwọn lè máa ibi fìyà jẹ wọn sí maka nítọ́sọ fún najashi lọ́wọ́ ni pé àwọn àlejò kan ti gba àlejò ọ̀rọ̀ àwọn ìkólẹ̀ kí ìyàwó tó bá dàbí wọn ni wọn báyìí báyìí ni wọ́n wọ́n sá lọ́dọ̀ wa ní ẹrú wọn tán sá ní dáwọn padà sọ́dọ̀ wa ṣẹlẹ̀ pé ní òfin ni pé ẹrú ọ̀gbọ̀rọ̀ sámúlówó ẹ̀ lọ́wọ́ dà padà ni wọ́n bá pè ní ṣe bá ní kan táwọn wọ́n bá wọ́n dé wọ́n wọ́n wọlé jábàrù ní má sọ̀rọ̀ èmi ni màá sọ̀rọ̀ lónìí ana khatibukum al-yawm èmi ni olùsọ̀rọ̀ yín lónìí wọ́n wọlé wọ́n bá tẹ̀ fún nàìjíríà ṣe à ọ̀rọ̀ tán sọ̀rọ̀ èdè àwọn níbẹ̀ ni àwọn tẹ̀kẹ́ nìkankan ẹ̀yí tẹ̀kẹ́ nìkankan kí ló dé wọ́n lá kan lọ́lọ́run gbé dìde sí wa òun ní káwọn máa tẹ̀fẹ́ nìkankan òun lá tẹ̀fẹ́ nìkankan àfọlọ́run nìkan ẹ̀ẹ́ ànẹ́bì kan bóò ló ti jẹ́ wọ́n sọ gbogbo ah, wà bí wọ́n wọn lọ́wọ́ ni àbáwọn olúwàbí àní lóòótọ́ wọn ìṣẹ́ olùtọ́ ọmọdún àbí ni wọ́n ẹ̀wà bá àbí wọ́n lè kí ni wọ́n bí sórí mẹ́ja ni kí ló tán lé wa káàkiri wọn láwọn ọ̀fẹ́ sẹ̀sìn wa máa ní nàìjá sí ni náà lọ́wọ́ lé wọn káàkiri ọba ní ọba wọ́n ti kọ́kọ́ fún ọba lẹ́bùn gbà tó dé ó ní irọ́ wọn gbẹ̀bù yín bíráìbù lílé yìí gbẹ̀bù ọdẹ́bù padà fún wọn nítorí àwọn ẹ̀fà lọ́nbẹ̀ ká máa ń pọ̀ lọ́nbẹ̀ ní pé lọ́jọ́ náà lọ́hùn Ja'far àtàwọn yòókù rẹ̀ wọ́n tẹ́ o ní gbogbo wọn náà ni wọ́n mọ̀tà yìí wọ́n tẹ́ fún Najashi jọ yẹn èyí bá lè kódà di mẹ́tẹ̀jì burúkú tí ó yẹ kéèyàn máa wòye nínú di <laughs> mẹ́tẹ̀jì gan wọ́n tẹ́mẹ́ àwọn di mẹ́tẹ̀jì gan gbọ́yé ọlọ́run ni kọ́ bákan náà ni hadithu anas bin malik ọwà nínú sanarwa tirmidhi afáwa tirmidhi gan sọ yí pé hadithu wa sahih ya hasanun sahih sheikh al-albani na daga fi hadithu wa sahih lóòótọ́ hanzala wa bẹ hanzala tu bin abdullahi as-sadusi àwọn mẹ́wàá ń pè ní bin ubaidillahi as-sadusi hanzala yìí lóòótọ́ ni dọ̀ífù ni ṣùgbọ́n àwọn hadith irú àwọn ẹ́là tàbárí bá tàbárí pé kìí ṣe pé kàdìrábù ní kìí ṣòkòrò àti pé kò lè hàn kàdáadáa ni tàbá tí mú tàbá àbí ṣàwáhìdù fún hadith àtúndìgbà látọ̀nà míì náà látọ̀nà ẹlòmíì ẹ́ dọ́dọ̀ Anas yàtọ̀ fún Hanzala a jẹ́ pé n tàn páyà lára Hanzala pé kò yí ha àti padà rí kórí ha nìyẹn kódà ká padà àti nínú ìlà tàbí ara ti ẹ̀lára hanzola ìlà ká máa gbé kejì pé sébi tí wọ́n dá sítọ̀ wọn dá síbẹ̀ bí tọ̀ ń dá sítọ̀ ṣe bí ó lè má rí ha làǹpáyà a sì rẹ̀ lómi ìtọ́padà tó sọrú ẹ̀ àjẹkò rí ha àbí pẹ̀lú hadith mire ṣe kàlàlẹ́bá ní tabarọ̀ ohun ìrọ̀wọ́n ghalil wọ́n ní hadith bí àti sísílátù sọ́híhà wọ́n ní hadith yìí lálàáfíà bí bá àbọ́rẹ̀ rẹ̀ alhamdulillah tó lè tẹ̀ fún títà títà dọ̀ afa hadithi ni pé òun wà sọ̀rí òun wà direct lórí títẹ̀ wà sí rí títẹ̀ yìí bẹ́jẹ́ mọ́ rí fìdú yìí tí ó lè tẹ̀ fún àrẹ́bìnrin láà kọmọ́ tẹ̀ fún wà náhíú yàtẹ́lì tọ̀rí náhíú rẹ̀ ìdájọ́ pé haram afayatazimu wa yuqabbiluhu ṣé kó wá di ma ko kisi e ko arabini la fa yakhudhu bi yadi wa yusafihu ṣé kó wá gbà lọ́wọ́ mu ko gbà lọ́wọ́ arabini na arabini be arabi ko ki ma ti ama te fún yan arabi ko to wa adilla yi lára fi ya lórí pé ite fún ni ewo ni ṣé wá ní gbogbo pátápátá gbà ni abúbásírí àti umaru ni wọ́n já abúbásírí ti dọ́dọ̀ anábi sọ́lọ́sọ́lám ó ti dọ́dọ̀ rẹ̀ pé ó bẹ umaru umaru gbọ́ ìgbà tó yá umaru lọ ọwá bákìrì lọlé ọba bákìrì ma láti lọ sọ pé òun ti gbẹ̀bẹ̀ ó ti mọ̀ pé tó wọn ọba ti bá abákìrì lé ọ̀dọ̀ anẹ́bì lóhun tó lé wá lọ abákìrì ti wà lọ́dọ̀ anẹ́bì ti pẹ́ umaru lọlé nígbà tán já ọbẹ̀ ẹ̀kọ̀ gbà umaru lọlé abákìrì gbọ́dọ̀ anẹ́bì lọ tí umaru fi padà sínú rẹ́bì rọ̀ tó padà wá

ẹwà mẹ́nu hadith yẹn tàbá ti kíra wa tán tàbá ti wá jòkólẹ̀ tàbá ti wá pẹ́ tí bá ti wá fẹ́ sọ̀rọ̀ kí èmì náà fi kúnlẹ̀lẹ̀ ẹni mò ń kí yé báyìí níláti kúnlẹ̀ fún yé báyìí irọ́ lásán bẹ́ẹ̀ náà ni jíjìn ọ̀rẹ́ lọ́rùn náà anábì sọlọ́sọ́lá ló borí mímbàrí jíjẹ kó tùpà fáwọn yà táwọn ìbá borí mímbàrí máa gbogbo àwọn ẹbó ti le tó fàdákọ̀rọ̀ sáà àrẹ́bí ń tọ̀rọ̀ nípa ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà àti ìzọ́mùwẹ̀ àrẹ́bí wá ń bínú sí àwọn èèyàn lọ́jọ́ náà lọ àrẹ́bí ní salúlì ẹ máa bí mílẹ̀ tó bá wù yí fáwọlọ́hì mo bí ọlọ́run bá búra ẹ ní bí mílẹ̀ kankan wà á nà fi ma kọ́ ní haza tí mo sì wà lórí tí mo dúró àti kẹta nílò báyẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ma bèèrè bèèrè yẹn ìjọ ẹ̀ ìjọ máa lè lóhun pé man abi arẹ́bìn abúka hudafa bàbá rẹ̀ ní hudafa kìí sí bàbá rẹ̀ tí yọrọ̀ mú bàbá rẹ̀ bí ọkùn tí wọ́n ló bèèrè burúkú fọ́dà àwọn ẹntọ́dọ̀mọ́ náà lọ́jọ́ yẹn pé ó ní ya Rasulullah tí ń bá kú àyínà masiri níbo ni mo ń lọ anẹ́bìnrin ilá náàrí wallahi inú lálọ́ lọ sí èdè gbogbo wà lórí ìjòkó fàbárọ̀kà Umar Umar wá tàpàdà lórí ìjókòó yẹn ó wá fi kúnlẹ̀ wá ní rọ̀bìnà billahi rabba wa bil islami dina wa bi muhammadin sallallahu alaihi wasallam nabiyya wọ́n ni márùn tó ń kílẹ̀ kí àlẹ́bì rí láwọn tó ń gbọ́ kútúbà lọ́wọ́ tí kíkí tó nù ẹ̀dàkù àmú ẹni kẹ mẹ́rì kíká máa kúnlẹ̀ kí yàn wá ẹ mẹ́rì wípé wọ́n wà ní orúkú kútúbà wọ́n gbọ́ kútúbà lọ́wọ́ wọ́n ti jòkólẹ̀ ọwá fẹ́ sọ̀rọ̀ ọwá yíra padà ọwá <laughs> ń describe ìṣesí rẹ̀ nígbà tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀wá ní kúnlẹ̀ kí ànẹ́bì wọ́n sì tún lẹ́nu lebelebe lórí rédíò ó tó láwọn fẹ́sẹ̀ nìkọ́ọ̀ṣì lórí òdó iná torí ọlọ́pàá èèyàn máa lójú ti láyé àìsí pàdé yí àti nìkọ́sì lè nìkọ́sì ẹ̀mọ́ padà ńlá gidibọ̀ náà jẹ́ àátù tó bèèrè àátù ìjọ tàwà lẹ́rò pẹ́kọ̀ ráyé tàlẹ́sọdún ránù tí ó lásìkò tó jẹ́ sí pé ẹnìkan máa wá láyé orí kẹ́ máa dẹ̀tẹ̀ ọlọ́run bá rú èmi lèmi wà ní nǹkan tí máa fi bàtìkò mi ṣe mọ́tẹ́ gbogbo ìgbésí ayé mi ẹjọ́ ni máa fi bá yírò ìwé lè ta ti ṣe òun náà ẹ máa mú mi tọ́ wàláì wọn kúkú rí kankan wí wàláì tó bá ti wá dádúgbò kan báyìí wọ́n wà wọn ní ẹ ẹlọ́pẹ̀ wọ́n wá o ẹlọ́pẹ̀ wọ́n wà wọn náà wà á dà gbogbo ẹ̀wọ́n ní ká máa pè yíbọ̀ èmi ní mọ̀ wá káàkiri gbogbo àdúgbò báwọn ẹ̀sọ́ mi dá láì níṣẹ́ <laughs> wàláì kò sí ẹ̀rí kankan pé kíyàn máa kúnlẹ̀ kíyàn láyé ànábì òkun orí àwọn ọmọ rẹ̀ òkun bẹ́ẹ̀rẹ̀ àwọn sàhábà òkúnlẹ̀ fàndàbí sallallahu alaihi wasallam ṣe bá ní so àtàmàmátàmà lásán ni ṣe bá ní so kọ́mà bá ní kẹ́ra kọ́ sànà wa kò dẹ̀ sí ẹ̀rí kankan pé kúnlẹ̀ ẹbọ ni gbogbo ayà táwọn ẹmà ń lò láyé kìí ṣe sùjúdù ìbádà ló sọ kìí sùjúdù tàhíyà ló sọ sùjúdù ìbádà ni torí sùjúdù méjì ni a ní sùjúdù ìbádà alẹ́lẹ́ sùjúdù tàhíyà sùjúdù ìbádà tí a bá fi lè gbé fẹ́dà ṣírkù sùjúdù tàhíyà òní ìtọ́ bí ìyàbá fi lè ṣe haramu ni ẹ gbogbo àwọn ayà tẹ́rì tán máa mọ́ fórí sùjúdù yẹn sùjúdù yẹn ìbádà ló sọ fórí tàhíyà kódà ń gbà ní ẹ̀rí sùjúdù àádà ń bẹ̀ tí ètì ṣe sùjúdù pé èèyàn tẹ̀ ṣe tó yẹ pé ìkẹtẹ́ ní bá fásì ọlọ́run bá ha kí wọn wá ní sùjúdù rẹ̀ ń kọ́ ọlọ́run nìkan gbogbo yẹn gbogbo tí ń bẹ ní sánmà àti ilẹ̀ sáwọn kèfèrí náà ṣe jùjúdù fọ́lọ́run ọmọ pé jùjúdù yẹn ni wípé gbogbo wọn ń tẹríba fásí ọlọ́run lábẹ́ túláàsì àti pé wọ́n fẹ́ kò ibá ń ṣe so kí ẹ̀mọ́ àmọ́ lórí àwọn àyà yẹn kọ́ wá ní ọlọ́run nìkan gbogbo wọn ṣe jùjúdù fún ó mẹ́ pé jùjúdù yẹn tí wọ́n bá ti wá lè sí fẹ́ẹ̀dá ní ẹbọ nìyẹn gbogbo àwọn ìsìnkà fọ́ọ̀tì yìí àwọn òmọbi tí wọ́n ti rí ìbá ń ṣe sàwọn ọmọbi tí wọ́n ti rí láyé ó dẹ̀ tako asùn tọ́wà mọ̀kọ́rọ̀ ní lọ́dọ̀ alùsùn lẹ́kẹ̀ jama'a pé àwọn al-anbiya والمرسلون متفقون على التوحيد مختلفون في الأحكام wọ́n ya wọ́n pàdé wọ́n papọ̀ lórí ọ̀rọ̀ tàfíìdù ní nǹkankan orí jẹ́bọ̀ lásìkò kan láyé kọ́ máa jẹ́bọ̀ lásìkò ní kò rọrùn láyé tàfíìdù kan náà lọ́rùn fún wọn níbi àkáàmù náà ti máa ń yàtọ̀ nǹkan ni jẹ́ haram nínú sharia kan ó jẹ́ halal nínú sharia mi ẹ́ wal uhilla lakum ba'da alladhi harrama alaykum àti li kullin ja'alna minkum shir'atan wa minhaja Ah, ìbéèrè tẹ́ bèèrè yẹn ìbéèrè tó mọ́ ń gbà sìkò ní ṣùgbọ́n mo rí pé ẹ ti bèèrè rẹ̀ rí náà tí ń ra lásìkò níwọ̀n bá díẹ̀ tí ó ráyé sí iṣẹ́ òwò bẹ̀tì níwọ̀n bá báyìí náà mo pé so títí dìgbà sí ọlọ́run láàrin àwọn tó jẹ́ màkúrúhù ni àtàwọn tó sọ pé haramu ni àtàwọn tó ń pè lẹ́bọ àtàwọn tó ní kódà ẹ̀fẹ̀ tí ẹni ká máa kúnlẹ̀ gan bí wọ́n bá kúnlẹ̀ gan ní tó ń sẹ́lọ́hun gbogbo àwọn tí wọ́n kó wá pátá alágbìyànjú àti sàlàyé lẹ́kùnrẹ́ bí kíṣẹ̀ tí mẹ́pọ̀ kan lá ní so mo rò pé eléyìí náà rí tọ́lọ̀ bá ní so wa bihamdika ashhadu an la assalamu alaikum wa rahmatullahi wa barakatuh